الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أسم لي آيات يوبتا إن سورة الأنعام بيتي الله باتن سألا يفنوا nípa bóun ti ṣe máa ń pa wá lálẹ́ ṣùgbọ́n tó sọ wípé òun á ta wá jí ní ìgbà tí ilẹ̀ bá ti má lópin ìgbà tó bá ṣe wípé ọjọ́ pé èèyàn ò tí ì pé ṣùgbọ́n nígbà tí ọjọ́ kú bá pé kò sí tàbí ṣùgbọ́n pé téèyàn bá ti sùn yàn ẹni tọ́lọ́mùbá kọ́ kójú oorun ní ọ̀bà kú. tó bá ti sùn yẹn tán náà nù. ọlọ́ni a'udhu billahi minash shaitani rajim wa huwa alladhi yatawaffakum bil-layl wa ya'lamu ma jarahtum bin-nahar thumma yab'athukum fihi liyuqda ajalun musamma thumma ilayhi marji'ukum ثم ينبئكم بما كنتم تعملون ọlọ́ni òun lọ́ba tó ṣe pọ̀ máa ń pa yín lálẹ́ a sì sọ pé pípa yìí òun náà ní ti oorun nítorí pé ẹni tó bá ti sùn tó dájú ni pé ọ̀rọ̀ rẹ̀ jọ tẹni tó ti kú bó tilẹ̀ jẹ́ pé ẹ̀mí sì ń bẹ lára rẹ̀ eléyìí ló mú kí ìyapọ̀ wà láàrin àwọn olùmọ̀ pé ǹjẹ́ tá a bá sùn sẹ́mi ló fara wa sílẹ̀ lọ ni fúngbà kan àbí làákàyè ńlọ yí àwa fúngbà kan tó ìyapa ń bẹ láàrin àwọn torí pé bá sọ pé ẹ̀mí ńlọ yí wọn lẹ́ni tó sùn máa rúra ẹni tó sùn ó máa ń ṣèrànràn ẹni tó sùn lè jarun pa tó bá jẹ́ pé ẹ̀mí ń fi ara sílẹ̀ nígbà tá a sùn kí wọ́n á ní ń fi ń kí ni tí ń bẹ lára fi ń jẹ́ pé ń jarun pa kí ni tó sì ṣẹ́kù lára tára fi ń ṣèrànràn ìdí ìnù tápá kan nínú àwọn olùmọ̀ọ́sọ ibi tá a bá sùn lódodo àbúrò kú ni kú ṣùgbọ́n mi ò fi ara wa sílẹ̀ làákà ìlú fara wa sílẹ̀ nítorí eléyìí àwọn míì sì sọ pé rárá o wọ́n ní ẹ̀mí wa sílẹ̀ làákà ìnìbẹ̀ lára wa nítorí pé ẹ̀mí ti yà á lórí ìgbà tó lọ́nba tuntun dá padà gbogbo èyí owó lè jẹ ẹni tó sá sùn kò tí ì kú ṣùgbọ́n ọlọ́run bá gba ẹ̀mí rẹ̀ fúngbà kan yóò sì tún padà dá padà torí ẹ̀ iná lọ́lọ́run bá ti ń sọ nínú àwọn àyà mi náà gẹ́gẹ́ bó ti ṣe jọ pé òru àyíká sinmi ni ọ̀sán àyíká wa ń tàjẹ́ lọ ọlọ́run sọ ń bí pé wa ya'lamu ma jarahtum bin nahar ọlọ́run sì máa ń ti ẹ̀sìn níṣẹ́ lọ́sàn òǹtẹ̀ ẹ̀sìn níṣẹ́ òǹtẹ̀ rí tùjọ́ òǹtẹ̀ rí tùjọ́ látàrí sẹ́tẹ̀ ń ṣe lọ́sàn ọlọ́mà tó eléyìí túmọ̀ sí wípé alẹ́ òun làsìkò sinmi òru àsìkò sinmi ni ṣùgbọ́n ọ̀sán àsìkò ká ṣiṣẹ́ ni. Hmm ìgbésí ayé èèyàn kan tó bá wá dá lórí wípé ọ̀sán lòun máa ń sùn alẹ́ ni máa ń ṣiṣẹ́ tó bá ṣe pé ó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kan ni wọ́n wá fi àsìkò iṣẹ́ tiẹ̀ sóòrò ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ tí èyí ti ṣe ọ̀daràn so bí kò pé factory kan lèèyàn ti ń ṣiṣẹ́ shifting téèyàn wá wà tà lẹ́nu àbí kọ́ yẹ pé èèyàn ń ṣiṣẹ́ ọlọ́pàá shifting téèyàn wà tàlẹ́yìn àbí èèyàn ń ṣiṣẹ́ lọ́spítù shifting téèyàn wà tàlẹ́yìn òwe léèyàn kọ́ tako bọ́lọ́mọ bá ti ṣètò pé kí gbèsè ayé ọmọ wáyé ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jù ni pé rí i pé ọ̀gọ́ọ̀rọ̀ èèyàn kọ́ alẹ́ làwọn máa ń sùn ọ̀sán ni wọ́n máa gbárí mẹ́sẹ̀. tọ́ yàtọ̀ sẹ́ni tó yẹ pé iṣẹ́ òru lòun ń ṣe oníṣẹ́ kan pàtàkì tí ń ṣe àfi lóru gẹ́gẹ́ bí àwọn ọ̀daràn àwọn dánadáná àwọn fọléfọlé eléyìí ìṣiṣẹ́ o kì í ṣiṣẹ́ o iṣẹ́ orí ibú nìyẹn o kì í ṣiṣẹ́ eléyìí tó yẹ kó ọmọlúwàbí ó ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo iṣẹ́ ẹ̀rìpọ̀sán ló máa sábà bọ́ sí nígbà tó bá di lálẹ́ oníkálukú sinmi omi rahmatihi. جعل لكم الليل والنهار لتسكنوا فيه إليه باي وأني تقديم وتأخير وأن نعيي ìtumọ̀ rẹ̀ ni pé nínú ìkẹ́ ọlọ́run àtàánú rẹ̀ òun náà ni kò sì dá ọ̀sán fún yín kẹ́ lè máa ṣiṣẹ́ nínú ẹ̀ ó sì dá òru fún yín ìtẹ́sùkùnú fèè torí kẹ́ lè bá a máa sinmi nínú ẹ̀. tọ ó sì sọ nínú àyà mi nípa ọ̀sán pé wọ́n lè tọ̀bẹ̀tọ̀ wó min fadlih ọlọ́run dọ́sàn torí ká lè àmọ́ wá nínú àjùlọ ọlọ́run lọ́sàn tó tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ajẹ́ pé adúpẹ́ ọba tó mú kí òru ọ wà tó sì tún mú kí ọ̀sán wà tó bá sọ nínú mi. ó lè mú kọsàn án máa bẹ lọ sármádá títí láéláé tóru òní wá mọ kíláàsì kí làwọn kéékèèké níta lè ṣe fọlọ tó bá sì wò ó lè mú kóru á máa bẹ sármádá títí jọgbìndà alqiyama tí òní tọ̀sán òní wá mọ kí làwọn lè ṣe fọlọ kò sí níta lè ṣe fún torí àdúgbò fọlọ ọba tó mú kóru ọbẹ tó sì mú kọsàn ọbẹ atúndúpẹ́ fọlọ ń bá kan náà agbọn ibi tọ́lọ̀ ń dá wa sí ń bí tí ń bẹ lágbègbè ìlà irọ́ tí wọ́n fọpọlọ yà tí ò sí lódodo tí wọ́n ń pè ní kíni equator so eléyà ń pè ní alkhoto alistiwa'i so ẹ̀ ń pè ní equator so agbọn ibi táwa wà yìí àdúgbò ẹ̀fọ́ lọ orí pọ̀ làgbọn ibi kan ẹ̀ rí i pé òru oògùn títí ju bó ti ṣe ju agbára lọ ọ̀sán náà ń kọ́ oògùn ju bó ṣe lágbára bó ṣe ju agbára lọ nílọ́ọ́lọ́ báyìí àwọn orílẹ̀-èdè kan bẹ láyé tó yẹ pé nǹkan bíi wákàtí méjìdínlógún wọ́n fi ń gbà wẹ̀ nítorí pé tí ilẹ̀ bá ti mọ́ òòrùn tún ní wọ̀ láti gbà tá alùsọ́jàre ti yọ àfìgbà tẹ́ bá ka wákàtí méjìdínlógún ẹ̀ mọ̀ pé lọ́dọ̀ tó wá nísìn gbogbo àwọn táwọn gbà nísìn wákàtí mélòó Hmm? five to seven wákàtí mẹ́wàá méjìlá báwọn wákàtí mẹ́wàá wákàtí mẹ́wàá ó tún dín àwọn ìṣẹ́jú péréte ẹlòmíì ti ti gan ó ti gbẹ ó ti fẹ́ dákú àwọn ẹni tí wọ́n ń gba àwẹ̀ wákàtí méjìdínlógún kọ́ tó eléyìí túmọ̀ sí pé agbọ̀nbí tá a wà yìí ẹ̀rí pé generally ẹ̀ ojú ọjọ́ yìí sábà yí padà lọ títí lágbọn ibi tá a wà yìí títí tọdún òfin kó lẹ kódà láàrin ọdún mẹ́wàá kìí sábà yìí pẹ̀lú àwọn bòmíì láyé à wọ́n máa ń rí láti gbà kan sí gbà kan ní ọdún kan pé a ah, ṣé èyí sáwọn tá à ń ṣe sọ̀látò fẹ́tìrì ní aago mẹ́rin àbọ̀ là ń sì ń ṣe láago mẹ́ta yìí wákàtí kan so eléyìí túmọ̀ sí wípé àwọn ibi tá a wà yìí òru hàn dáadáa ọ̀sán náà sì pa mọ́ rárá àwọn agbọ́n ibìkan tó wá ń bẹ nínú ilé ayé wa tá a wà yí báyìí láwọn agbọn south and north pole so alqutubu almujammad ashimali walqutubu almujammad aljanubi nínú ilé ayé yìí àwọn abìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ọ̀sán lásán ni kò sóòrù àwọn abìkan sì ń bẹ tó yẹ kó ooru lásán ni kò sọ̀sán torí ẹ̀ àwọn ò ní ní experience òru tó bá pọ̀sán lásán làwọn máa rí àwọn ò ní ní experience ọ̀sán tó bá ti pé òru lásán làwọn máa rí torí àdúpẹ́ sọ́lọ̀ àwọn abìkan sì wà tó yẹ pé oṣù mẹ́fà síra wọn ni oṣù mẹ́fà ọ̀sán oṣù mẹ́fà òru ìgbéga tó ti pé oṣù mẹ́fà ọ̀sán nù ọ̀sán ọ̀sán ọ̀sán láwà ká máa ṣiṣẹ́ oṣù mẹ́fà kò sóorun tóṣù mẹ́fà mi bá tó dé o ká tó máa sùn lọ́kàn Allah sọlọ ń ṣe gbogbo eléyìí ká lè bá a mọ Ọlọ́run lọ́lọ́run ká lè bá a mọ alátòósìn sọlọ wọn bá ṣe òru ó sọ̀sán ẹni tí ò bá mọ iyì tó wà nù méjèèjì ó ìwà tó bá rìn bá rìn káàkiri ilé ayé ó ti wà lórílẹ̀ kan tó ẹ́ pòrò ń ọ̀sán ń ṣùgbọ́n òru yẹn ò ju wákàtí mẹ́ta lọ ẹ ti parí wàhálà ilé ayé ẹ wọlé kẹ tó jẹun kẹ tó ṣe kínní ẹ wákàtí kan àbọ̀ sùn ilẹ̀ tún máa ya ya ibi sẹ́ ya à ẹ dákun <laughs> so èèyàn fẹ́ sá padà síbi tí èèyàn ti ń bọ̀ àwọn tí ń wówó káyé àwọn ni ẹ máa bí oríṣiríṣi àlọ́ lọ́wà lórí wọn ní tí wọ́n bá pàdé so nínú kí ọlọ́run lẹ́yìn náà. ثم يبعثكم في ah ọlọ́run ní wa ya'lamu ma jarahtum bin-nahar ọlọ́run mọ investment business gbogbo àti ń da gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn tí owó fi ń lọ síwájú gbogbo ẹ̀ kò sì tọpamọ́ sọlọ torí ẹ̀ ló fà á tó lọ́nà bá ní kó yọ zaka òwú lọ́gbọ́n tó lè dá fọlọ́run tọrọ ọmọ tó ń kójọ kó tó kójọ gan ẹ náà lọ kọ kó kójọ ó sì tún fi déètì sí i àwọn zaka tí yọ iye tó yọ zaka nínú re ó eighteen million naira lọ́wọ́ sì fẹ́ yọ zaka nínú eighteen million naira èlò láàyò yẹn two million péré yìí náà ni mélòó ni ọ̀sẹ̀ kù fún ọ seventy eight ọlọ́mọba fún wa ní eighty. tó wá ní ká yọ two sọ́pọ̀ kò kúkú pọ̀ ńgbà tó lọ́wọ́ ní ká yọ sọ́lọ́ lọ́lọ́ kó fún tó ń fi kanra yọ sọ́lọ́ lọ́lọ́ kó fún àwọn èèyàn bíi tiẹ̀ náà lọ́lọ́ tún ní kó fún tó òun á ní ẹ ńgbà tó ti pọ́ kúkú mọ àwọn nípa àwọn investment tó wà ń bí àwọn ètò wà ń bí àwọn ètò wà ń bí ok lédè kúkúrú o twenty million ló ní wọn kó sixty pamọ́ ọ wá yọ five hundred thousand naira ta ló ṣe lórí ara rẹ̀ ló ṣe. ويعلم ما جرحتم بالنهار ọlọ́run máa ń tẹ́ rí kójọ lọ́sàn-án kọ̀ pamọ́ sọ́lọ́ ọba ẹlẹ́dàá wa téèyàn bá tẹ̀ ń fara pamọ́ o lè fara pamọ́ fún gbogbo ẹ̀dá o lè fara pamọ́ fẹ́lẹ́dà o lè fara pamọ́ fún ẹlẹ́dà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn nísìnyí kò sẹ́ni tó mọ ibi tí ń lọ kò sì sẹ́ni kò sàṣèyàn lọ́mọ ibi tí ti ń bọ̀ sàṣèyàn lọ́mọ tí ń rí tùjọ sàṣèyàn lọ́mọ ibi tó kè sòrò wà fún nítorí pé inú ara rẹ̀ ló máa ń bá sọ kì í báyàn sọ wọ́n kàn jọ ń gbélé pẹ̀lú ìyàwó ni <clears throat> ìyàwó ọmọ details nípa rẹ̀ wọ́n kàn jọ ń gbélé pẹ̀lú ọkọ ni ọkọ ọmọ details nípa ìyàwó so bọ́pọ̀lọpọ̀ ṣe ń ṣe ilé ayé nù. ṣùgbọ́n gbogbo máa ń ṣe ń sọ́ra a lè gbára pamọ́ sọ́lọ̀ a lè gbá kàǹtì wa pamọ́ sọ́lọ̀ pé eléyìí mo rí ìrẹ́ eléyìí ó ayò ó lè gbé nǹkan kan pamọ́ sọ́lọ̀ wa ya'lamu ma jarahtum bin-nahar gbogbo ń tó àrí tùjọ lọ́sàn kò sí sọ́lọ̀ ìgbà tó sọ pé ọmọ gbogbo ń tẹ́ bá rí tùjọ lọ́sàn sílẹ̀ yàtọ̀ sí ní tá a bá rí kójọ lálẹ́ kọtọ́ka sí nítorí gbogbo transactions òun sí alẹ́ kọ́lọ̀ wọn má bàa má kọ́ má bàa bí òun léèrè níjọ́ gbé ndàlù kìyàmà kó ọ̀yọ́ zaka àwọn eléyìí rárá o. ويعلم ما جرحتم بالنهار lílọ nípa ń má àkókò ọ̀sán ó jáde ní níjáde tó wọ́pọ̀ jù pọ̀sán ní kálukú ń ṣiṣẹ́ àti wá ọ̀nà ọ̀la a sì ti mà nínú òfin ṣẹ̀ríà pé ma kharaja makhraja al-ghalibi la mafhuma lahu eŋti àlàyé rẹ̀ bá jáde níjáde ìtọ́kasẹ́ ìtọ́wọ́pọ̀ jù nínú ṣètì máa ṣẹlẹ̀ sí nǹkan yẹn kò tọ́ka sí pé ntọ́ bá takò ìdájọ́ kárí ẹ̀ gbàtọ́ lọ́wọ́n bá máa ń tẹ́ ń kójọ lọ́sàn-án ajẹ́pó tún mọ èyí tẹ́ ẹ bá rí tùjọ náà ní òru tó ìtumọ̀ ayà yẹn tó eléyìí ò túmọ̀ sí pé tọ̀sán lásán ló kúkú mà kọ́ máa tí wọ́n máa tùjọ lóru tó rẹ̀ ló ti jẹ́ pé tí èèyàn bá fẹ́ túmọ̀ alukur'ani yìí báyìí tí èèyàn fẹ́ túmọ̀ tẹ́yìn fẹ́ ṣàlàyé ìtumọ̀ rẹ̀ yorùbá lákọọ́lẹ̀ ní english lákọọ́lẹ̀ ní french lákọọ́lẹ̀ lédè yòówù lákọọ́lẹ̀ wàláyò ìjàgbani. àlàyé tó ṣe ọkọjá pé nǹkan túmọ̀ ń tọ́wọ́ àwájú rẹ̀ àbí òye wa nítorí pé ń tiẹ̀ gẹ́gẹ́ bí ètò túmọ̀ rẹ̀ pé tọ́ ó sì máa ń tẹ̀ ń rí ìwọ ò sì mọ ṣẹ̀ríà kan ọ̀ mọ kíni kíni tó lè túmọ̀ sí ọkàn ka ìtumọ̀ yẹn pẹ̀tọ̀ ọlọ́run sì máa ń tí à ń rí tùjọ lọ́sàn sẹ́nu kí wọ́n lè máa jiyàn ká pé no it was said in the holy Quran that níta máa ń kójọ lọ́sàn nìkan lọ́wọ́ bá mà àwọ̀ ẹ̀wà níta bá kójọ lóru ńkọ́ wọ́n máa jiyàn lórí irọ́ yóò tún máa kóòt Quran mhm. <laughs> so gbogbo ẹ lórí irọ́ torí ẹ̀ ló ti dá pé téèyàn bá fẹ́ túmọ̀ irú alukurani bó ti ṣe wà sí èdè mi wàláhi sẹ́la pàápàá jùlọ lákọọ́lẹ̀ ẹ̀ tó bá mọ̀ nípa òfin ọlọ́run ìṣẹ̀lá ni torí nìta bá túmọ̀ rẹ̀ ní ìsìta sọ pé ó sì ma ohun tó ń rí tùjọ lọ́sàn so a wà sí sínú bracket àbí òye wa àti òru náà ẹ̀hẹ́n nìkan àwọn akẹ́ ń bọ̀ lòrú wa ń bẹ̀ àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́wọ́ ṣé ìsàfikún lélẹ́yìí ẹ̀ máa ń jáwé sóbi pọ̀ rárá <laughs> nítorí pé léyìí kharaja makhraja al-ghalib wa ma kharaja makhraja al-ghalibi la mafhuma la níbolu tí wàá fẹ́ mọ léyìí wọ́n kàn wọ́n kàn ó pọ́n gbọ́lárúbọ̀ ń sì gbọ́ english ọgbọ́lárúbọ̀ gbọ́ yorùbá náà nìkan túmọ̀ ọ̀rọ̀ ló má jọra wọn lóńtorí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo translation kì í final ìyànjú lásán ni kì í ṣe final ẹ̀ ń torí ẹ̀ ló jẹ́ gbogbo ẹ wá subjected to revision subjected to correction gbogbo ẹ̀ lọ́gbà àtúnyẹ̀wò gbogbo àtúnyẹ̀wò ó náà tún gbà àtúnyẹ̀wò gbogbo àtúnṣe ó tún gbà àtúnṣe nítorí pọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí kì í sọ̀rọ̀ èèyàn ẹ̀hìn àmọ́rọ̀ táwọn èèyàn sọ táwọn túmọ̀ láàrin àìlẹ́yìn àti final ni tó bá gbọ́ èdè tó bí mo ṣe sọ̀n sọ tiẹ̀ ká gbọ́ ẹ̀hìn yàtọ̀ sí alukurani o ẹ̀hìn alukurani yẹn à iṣẹ́ ńlá ni o ń bùkà iná lọ́fà ló fi jẹ́ pé àwọn míì tí ó jẹ́ pé wọ́n ṣe revision tó dáa so tí wọ́n bá ti ṣe translation of the meaning tán ẹ̀rí wọ́n á tún ṣe footnote so ntọ́ wà nù àwọn tafsir tó tún ṣe si sí ìtumọ̀ tí wọ́n kọ́ ra kọ́ ti wá kú ní àlàyé ìtumọ̀ ti di ẹ̀fọ́ sí wẹ́wẹ́ ti di tafsiri tó báyìí ni torí pé alukur'an ìjàmà a sì ma pé kò sí kan àlàyé àbí ìtumọ̀ àlàyé alukur'ani òun gángan kìí ṣe alukur'ani o ìtumọ̀ àlàyé alukur'ani àbí àlàyé ìtumọ̀ alukur'ani òun kìí ṣe kìí ṣe kur'ani tí ò ní gbé kíní kan yorùbá kan lọ́nà ìṣòro pé òun kur'ani kur'ani ò ló ń kí kur'ani tó máa ń kà bóun ní ọmọ jáde lẹ́nu èdè lárúbáwá ni. o sì lè gbé english lọ ní ìgbà sọ nke nké translation of the meaning èyí sì quran gẹ́gẹ́ lọ́nka mo rò pé yẹ wa lẹ́nu kan wàá pé inú ramadan la wọn ni ká máa ké quran wọn ka yorùbá gbogbo bá nìkan ní ọba gbogbo àgbà ńlá <laughs> ń rẹ quran hmm, torí pé eléyìí sọ ní quran ẹ sì máa islam àti tí èso islam sẹ́mi báwọn tí wọ́n ṣe mùsùlùmí yẹn táwọn bá gbéwèé tiwọn lọ́wọ́ ìwé kan tán kọ yorùbá wọn gbé lọ ẹlòmíì ìwé tán kọ láwùsá ẹlòmíì ìwé tán kọ ní english yóò sì pé the holy bible ló ń gbé lọ àbí òye wa so ó dájú wípé kìí ṣe the holy bible nìyẹn because the holy bible was not revealed in english nor yorùbá nor hausa. èdè tọ́lọ̀ ń fi rìvílì ọ̀hún dà nítorí pé tùmọ̀ ò lè já sí pàápàá nǹkan níṣẹ́ inú tùmọ̀ á lè ṣàṣìṣe náà á lè ṣàṣìṣe tòun gbà tó wọ́n ṣàṣìṣe gbogbo ẹ̀ máa ń ah, ah sọ́lọ̀ ló sì sọ bẹ́ẹ̀ ọ̀dà ẹ̀ má ti fà ẹja lọ gbórí jìnnà awọ sọ̀rọ̀ kí wọ́n máa yanjú àwọ̀ ti àwọn wọ̀nyẹn. nísìn tẹ́nìkan máa ṣe mistake nù bí ṣe ń translate Quran bọ̀ sẹ́yìn kó àwọ̀ original gba ah, eléyìí wọ́n lọ sọ̀sọ́kúsọ ọ̀kẹ́ ṣe tọ́lọ̀ nsọ́ bẹ́ẹ̀ nù. ẹ sọ̀rọ̀ àṣàìkú rẹ̀ ètò ṣe déédéé nì ọ́ fàlà sínú òwe rẹ̀ ètò ṣe déédéé nì ọ̀jẹ̀bẹ̀. tọ́ thumma yab'athukum fihi lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba wa yóò tún wá gbé wa dìde ńgbọ̀ bá di lọ́sàn ó máa ń gbé wa dìde lọ́sàn á ti sùn lálẹ́ ó sì máa ń ta àkójọ lọ́sàn tàná tọ́sàn tòní bá tún ti dé yóò tún gbé wa dìde àtúndìde nu iṣẹ́ tún bẹ̀rẹ̀ iṣẹ́ tún bẹ̀rẹ̀ anybody tó bá ní no oorun ò tí tó mi ẹ̀rí pé wọ́n tún sí cotton kó lójú window pé àbójú ẹ̀ fọ́ dìde dìde dìde <laughs> torí pé oorun ti tó bànú subhanallah so eléyìí túmọ̀ sí pé anybody tó bá ń lo ọ̀sán tiẹ̀ fọ́ọ̀rùn àwọn èèyàn máa bu ni wọn máa bu wọn mẹlẹ́ni aláìfẹ́ kan ṣe ọmọ tí kú jọ súná so subhanallah so eléyìí túmọ̀ sí pé ńgbà tó sàn bá tún ti pọ́n kálukú tún dìde tọ́. So. torí ẹ liyuqda ajalun musamma bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa ṣe lójoojúmọ́ ẹ bá sùn lálẹ́ ọ̀nà ọgbẹ́mí ó sì máa ń tẹ kójọ lọ́sàn-án yóò tún jí yín tó bá tún di lọ́sàn-án oorun kájí kásùn kájí kásùn kájí títí tọ́jọ́ tó nǹkan fún kálukú fi pé liyuqda ajalun musamma tọ́jọ́ tọ́lọ̀ nǹkan fún kálukú fi pè é níjọ́ tí ọlọ́run ọba tọkọ pé èèyàn ó kú bá ti pé tiẹ̀ ti pé nù kéèyàn máa lọ lóko kásùn kájí kásùn kájí tásìkò èpè nù ṣé ọjọ́ tá a lò ní wá bá wa ni àbáwa là ń lọ bá a. Ero àwọn là ń lọ bá òun ti wà steady àwa là ń lọ bá torí pé ikú tà ń sá fún un ẹ́ gbígbà tí nǹkan ń bọ̀ wájú táwa náà ń ṣe kọ̀pà tá a kọjú sí tà ń lọ bá ni àwa wá lérò pa ti kọ̀pà kọ́ sí i ìpè lọ́tẹ̀ lónìí sí i. ọ̀tẹ̀ yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ aṣọ ni qul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum ọlọ́run ní ikú tẹ̀yìn sá fún tẹ̀yìn rò ti kọ̀yìn sí òun kò sí kò sí ọlọ́run ọba ọmọ pa ọmọ jí lọ́sàn pa wá lọ́sàn pa wá lọ́sàn títí tọ́jọ́ tọ́lọ́ nǹkan fún kálukú fi pè ní ilé ayé yẹ kó bá yàn lẹ́rù Ọ yẹ kí gbogbo onílàákẹ́ ọmọ kékeré ṣebi tá a ti jókòó tá a nẹsẹ̀ wàláhì kéé ṣebi tá a ti sùn àsùnnára wọ́n bá yàn lẹ́rù wọ́n kàn dàbí ìgbà tó ṣe pé wọ́n kó yàn síbì kan wọ́n sì ti àṣàyàn iyejọ́ tí wọ́n sì tún máa kọ gbogbo ní tí kálukú ń ṣe títí tọ́jú èpè ẹni tó bá gbọ́n nínú wa oná lẹni tí ó ṣàǹfààní lára bíbẹ tá à ń bẹ ń bí fún tí ó ṣẹ́kù fún tọ́ba dán ẹni tó kù díẹ̀ káàtó àwọn ní ọmọ òkú ayé náà ni ayé náà ni kò síbòmíì bí ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣe ń ṣe torí kọ́rọ̀ wọn lè padà wá di àbámọ̀ lákòókò tí àbámọ̀ òwúlò ọlọ́mọba dákun má ṣètò wa o. thumma ilayhi marji'ukum lẹ́yìn tẹ́ bá kú tán kálukú òun ó kú lọ́jọ́ tiẹ̀ ẹnìkan ó ní a kíkálukú kíkálukú ó kú mọ́nà àà kálukú ó kú àmọ́ kìí sẹ̀kan náà kojú yọ nítorí pé tí nǹkan bá lè fẹ́ lómi yóò ní kíkálukú ó kú àà oníkálukú kú lákòókò tiẹ̀ ìwọ tó ẹrú tó lè pa ẹnìkan tọ́jọ́ kú rè ó tí pè so bá a ṣe wá lọ́kọ̀ọ̀kan náà la lọ lọ́kọ̀ọ̀kan ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ti pọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá ìjọ kan náà wọ́n jọ lọ látàrí àdánwò bóyá rèélu bóyá jàálù bóyá jàkáyé àrùn bóyá ogun bóyá kìnnìkan but oníkálukú ọ̀lọ́ tiẹ̀ àti wá lọ oníkàlùkù ní sáré tiẹ̀ ǹjẹ́ wàá ṣẹlẹ̀ òun náà ni pé thumma ilayhi marji'ukum lẹ́yìn tá a bá kú tán ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n dá a padà sí o lẹ́yìn tá a bá kú tán ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n dá wa padà sí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà eléyìí ni ọjọ́ ńlá eléyìí ni ọjọ́ ńlá ẹgbẹ́ bọ́lá wọn bá ti ṣe sọ. ó ní ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. táwọn eléyìí ọmọ dájú ni ipò àgbà wọn dìde lọ́jọ́ wo ọjọ́ kan ọjọ́ ńlá <laughs> ọba ńlá ó tún kọjọ́ kan lọ́jọ́ ńlá ọ̀dájú pọ́jọ́ yìí ní ńlá ọlọ́dàkùn là wá lọ́jọ́ náà mẹ́jọ asòfò lọ́jọ́ náà ṣe wá lọ́kàn náà tí ó rí tíra rẹ̀ gbà lọ́wọ́ ọ̀tún lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù. tọ́ ọjọ́ yìí wọn náà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù tí wọ́n dá a padà sọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tura akọlà dára wa ọlọ́run ọba ló dá wa ó sì lóun ọ̀dá wa. ká lè wálé ayé káwa máa tanra wa jẹ òun dá wa ní ká lè wálé ayé wá sí kìí sì ṣe pé ọ tara sínsìn tá a bá sìn fi je nǹkan kan tí ò tún máa jẹ́ tẹ́lẹ̀ ká tó sìn tá a bá sì kọ̀ tá a sìn àìsín kò dín nǹkan kan nínú nítorí àǹfààní wa ló ṣe dá wa pé ká wá jọ́sìn fún tọrọ dá ilé kan ilé ìkẹ́ lórúkọ rẹ̀ alẹ́jánà àwọn ẹrú rẹ̀ ló sì fẹ́ kó sínú ẹ̀ kémi àti wọ́ kálíbà àjọ kan nínú ẹni tó rí bẹ́ẹ̀ gbé ìdí inú tọ́lọ́ fi ní ọ̀nà tẹ́gbà tẹ́gbà tẹ́gbà tẹ́ fi rí bẹ́ẹ̀ gbé ni. akramakumullah ìjọba kọ́lé kalẹ̀ wọ́n kọ́ àwọn léyìí wọ́n kọ́ kalẹ̀ rékété rékété wọn làwọn fẹ́ tà torí aráàlú làwọn ṣe kọ aráàlú náà làwọn tà fún gbogbo wa pátá lọ́mọ àlù ṣùgbọ́n ìgbà tíjọba bá fẹ́ ta léyìí títà wọn fẹ́ ta o wọ́n tún ní àwọn conditions kan wà fẹ́ni tí yọba tí ó rí ilé yìí rà ẹni tó bá lè pé àwọn mẹ́jẹ̀mú yẹn òun làwọn tà lé fún tó ń ti pówó rẹ̀ ló kó wa o. báwo á lálẹ́ jẹ́nà ọkàn lọ wọ̀ nítorí pé ẹrú náà ló sì dọ́ ọlọ́run náà lọ́ọ́ lálẹ́ jẹ́nà ẹ̀ tó bá mèrè sọ́wọ́ bẹ́ẹ̀ rárá o nígbà tó ti pé àwọn ilé ayé tó ti pé kò ní máa bẹ lọ láéláé wọ́n fẹ́ tà fún wa lówó pọ́ọ́kú á pè ká tó ríra báwo ntítí ọ̀gbọ́ ní dáadáa ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntọ́ka kan ò ti ẹ̀rọ rí ní dáadáa ó ń bẹ́ẹ̀ nú àlùjànnà gbọ́dọ̀ yẹn ti wá fẹ́ rí wọ̀ báwọn kéèyàn kàn má sin lọ́n kó wọ́n sì kó sálẹ̀ jẹ́nà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù kéèyàn kàn jẹ́ni tí ń takotọ́ lọ́n tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù pé a nígbà tó ti páyé sì sẹ́kù ẹ kó àwọn eléyìí náà bẹ́ẹ̀ ẹ́ kò sí ń tọ́jọ́ tọ́lọ́mọba fi dá wa tó fi pa wá láṣẹ kò fi wá lẹ̀ lásán wọ́n ra àwọn òjíṣẹ́ wọ́n sọ àwọn tírà kalẹ̀ kó wọ́n máa kọ́ wa kí láá ṣe tá a fi sórí ire kí láá sì ṣe tá a fi sórí ibu ká lè bá a ṣe torí ire ká jìnà sí torí ibu. ilé ìdánwò la wà yìí ẹni tó bá ṣàṣeyége yóò rí ilé ńlá wọ̀ ẹni tí wọ́n bá sì kù díẹ̀ káàtó fún tí wọ́n fìdí rẹ́mi kò lè sálì jẹ́ nà fún wọn. tọ́lọ́mùbá wa kó wa jọ sábàdà padà sọ́dọ̀ Ọlọ́run níjọ́ gbẹndà alqiyama thumma yunabbi'ukum bima kuntum ta'malun lẹ́yìn rẹ̀ Ọlọ́run á fún wa nírò nípa gbogbo ń tà sí nílé ayé o yóò fún wa rò torí pé kò sí ìtọ́pamọ́ sí ṣé wọ́n fún wa rò lásán ni rárá wọ́n tún san alẹ́ sàn lórí níta gbélé ayé sí ẹni tó bá ṣe rere arére gbà ẹnití wàá ṣe aburú yọ gbẹ̀san aburú rẹ̀ torí ẹ̀ kò sí bó ṣe lè gbin ẹ̀fọ́ tí ó wàá dìgbà kórè tó kálùbọ́sà kí n tí kálukú bá ṣe náà ni ọba nù wọ iṣẹ́ rẹ̀ kọlọ́n jẹ́ ká bá rere kó fún wa ní rere ṣe ká bá bá rere nù wọ iṣẹ́ wa lẹ́yìn rẹ̀ ọlọ́ni wa huwal qahiru fawqa ويرسل عليكم حفظه حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون وهو القاهر فوق عباده هنا لبات بولي تنبلوكي بوبوه داري هنا لبات بولي يعني بولي الله òun ni ọba tó borí tí ń bẹ lókè gbogbo ẹ̀dá rẹ̀. alqahir orúkọ ọlọ́run ọba ni ọba tó borí kìí ṣe pé ó borí nítorí pé ẹnìkan bá dùn kankan lọ́wọ́ borí ẹ̀ òun lọ́ba tó ṣe pé láti pilẹ̀ olùborí ni. wọn kì í sọ pé ọlọ́run ọba gbàjọba torí pé ta ló gbà máa lọ tẹ́lẹ̀ tó fi wá gbà wọn kì í sì sọ pé ọlọ́run gbàkóso torí pé ta ló làkóso tẹ́lẹ̀ náà òun náà ni àlọ́ ni alqahir ọba tó borí gbogbo nǹkan fawqa ibade kì í sàárín àwọn ẹ̀dá rẹ̀ lọ́wọ́ à tó fi aṣọ pọ́lọ̀ ń bẹ pẹ̀lú rẹ níbikíbi pẹ̀lú pàápàá rẹ̀ ìmọ̀ sọ pé ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ láyìíkáyè pẹ̀lú pàápàá rẹ̀ ọ̀tàkù tauhid ṣùgbọ́n ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa níbikíbi tá a gbé wà pẹ̀lú ìmọ̀ rẹ̀ torí pé ìmọ̀ rẹ̀ ń kọ́ kiri ká gbogbo nǹkan ṣùgbọ́n òun ní pàápàá rẹ̀ ọ̀nbẹ lókè gbogbo sánmà mejeje kò sì sí nǹkan kan tọpapọ̀ pẹ̀lú ọkan nínú àwọn ẹ̀dá tó dá sábà pé àwọn ẹ̀dá yẹn àwọn náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ wọn rọ kiriká rẹ̀ níwájú àti lókè àti àwòdòbìlà fọ́ọ̀kọ́ ìbẹ́ẹ̀dẹ̀ lókè gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ló wà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa nù. yìí ti àwọn èèyàn fa lásán àbókè àwọn màláìkà lásán àbókè àwọn àlùjànnú lásán o lókè gbogbo ń tọ́lọ̀ ń dà torí tó bá bẹ̀rẹ̀ sí ní rò ókè tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ orí ká lọ́lọ́run wà gbogbo ń tọ́ bá rò nípa ọlọ́run jù bẹ́ẹ̀ lọ máa ronú nípa àwọn àmì pa ìrònú tì nípa pàápàá ọlọ́run torí pé ó lè mú ọ ṣe kèfèrí tó bá lọ́ máa ronú nípa pàápàá ọlọ́run ó lè di kèfèrí àmọ́ tó máa ronú nípa àwọn ẹ̀dá ọlọ́run àwọn àmì tọ́lọ̀ ń dá lórí ṣeréṣeréṣeréṣe ìmánì rẹ̀ ńkọ́ yóò máa lékún sí i so kèsì ṣe pé tùmọ̀ ayà yìí iná níbi ẹ̀ ń ṣe máa ń tún tukutu pé wa huwal qahiru fawqa ibadihi olùlọ́ba tó borí tó borí gbogbo ẹ̀dá rẹ̀ rárá o wa huwa al-qahir ọlọ́ba tó borí fawqa ibadihi òkè gbogbo ẹ̀dá tó dá ló wà. kẹ́ bọ́lá ti sọ pé أأمنتم من في السماء أن يرسل عليكم حاصبا sọ́kàn yín balẹ̀ pé kí ọlọ́run ọba tí ń bẹ lókè àwọn sámà kí ẹ ti pé nu sámà o máa níbẹ̀ yẹn ayé máa ń tọkàn yín balẹ̀ sí pé ọlọ́run ọba ti ń bẹ lókè àwọn sámà lókè gbogbo ẹ̀dá tọkàn yín balẹ̀ sí pé kọ́ rọ̀jò òkúta sí yín lórí àtẹ bá sọ pé yẹs kò sóró sọ́nà bí ti ń rọ omi látòkè náà ní òpè kókùtà ọmọ àdà kálukú bá kó tiẹ̀ ẹ wo yìnyín lásán tó bá rọ̀ láti sánmà àá máa gbà báyìí gbà torí ọwọ́ tómi ó fi máa bọ̀ bí ìgbà tí wọ́n rán sí yàn ice block tó bá gbàyàn lórí gbà mí ké yẹs tọ́lọ̀ ń bá wa rọ̀ kúta bẹ́ẹ̀ ńkọ́ ẹ wo àwọn orí òrùlé ilé wa nígbà tí asbọ̀k máa ń bọ́ọ̀lù láti sẹ́mà ẹ wo bí ó sì máa dún tọ́lọ̀ ń bá wa ṣe lókùtà ńkọ́ kí n lẹ́sẹ̀ sí i so ọlọ́run ọba òkè gbogbo ẹ̀dá tó dá ló wà anabi muhammed sallallahu alayhi wa sallam sàbí kan mú ẹrúbìnrin rẹ̀ wá ó ní. òun fẹ́ bọ́kùn lọ́rùn rẹ̀ àmọ́ òun fẹ́ mà bí mọ́mìnì ni torí pé rí i pé nínú àwọn ẹ̀ṣẹ̀ míì téèyàn bá dá kẹ́bí ẹni tó ìyàwó rẹ̀ tó lẹ́yìn ìyàwó òun ti dàbí ti màmá òun gẹ́gẹ́ bí ẹni tí ọ́ pààyàn tó gbogbo rà ọlọ́run bá ní wọ́n bọ́kùn sọ wá mú ẹrúbìnrin yẹn wá fún ànàbì kí wọ́n ṣèdánwò kó fi lè ba àbí múmìnà ni àbí èsè múmìnà táwọn fi bọ́ okùn ẹrú kù lọ́rùn rẹ̀ anabi wa bi léèrè pé ayna Allah níbo lọ́lọ́run wà ẹrúbìnrin yìí wọ́n lẹ́rúbìnrin tó dúdú níbi tiwa ẹrúbìnrin wa náà kò ní fis lókè àwọn sama man ana tawalemi. oni rasulullah ojúṣe ọlọ́run ni anabi sallallahu alaihi wasallam sọ fún lóore oni a'tiqha fa innaha mu'mina ẹ bọ́kùn lọ́rùn rẹ̀ olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo mo ẹ ti rí ìnáwó tí wọ́n ṣe fún ẹ sì rẹ́sì tọ́fọ̀ bẹ́ẹ̀ náà ni wọn náà máa sọ ẹ má bí ọ wípé ń bá kíláwì lókè gbogbo àwọn ẹ̀dá tó dá sísèmà ọba tó wà lókè tí nǹkan kan wà lókè rẹ̀ tó báyìí torí ẹ̀ ẹ máa ń sọ̀rọ̀ kan yorùbá o ṣé máa ń sọ̀rọ̀ ẹnìkan ẹnì kò sí ń bí ẹlẹ́dàá rẹ̀ wà ń bí. kò sí ń bí ẹlẹ́dàá rẹ̀ wà ń bí sálẹ̀ ẹlẹ́dàá rẹ̀ èmi ọ̀mà ní yorùbá lẹ́vù nígbà tẹ́ sọ pé kò sí ń bí ẹlẹ́dàá rẹ̀ wà ń bí sálẹ̀ ẹlẹ́dàá rẹ̀ hmm? hmm? ọlọ́ọ̀ni wọ́n gbà lérò ọ̀dà tọ́. tó bá jẹ́ pé ọlọ́nà gbà lérò ma máa ń sọ̀rọ̀ kan yorùbá o ṣé sọ pé èmi mi òun náà lẹ́lẹ́dàá rẹ̀ torí náà bá gbà lérò kí ni fún mi mi òun náà lẹ́lẹ́dàá tiẹ̀ gbogbo yorùbá tọkọ english yoruba yoruba english kò tírìtì àwọn yorùbá dáadáa torí ní ọ̀rọ̀ kan náà ni ẹ sọ pé kò sí ń bí ẹlẹ́dàá rẹ̀ ń bí sá tó ń bọ̀ bá tún yá ẹ tún sọ pé èmi ní ẹlẹ́dàá mi òun náà ń kọ́ ó ní ẹlẹ́dàá ẹ ṣàlẹ̀ kò yí ọyẹ <laughs> pé wọn pé ẹlẹ́dàá example ìtumọ̀ rẹ̀ tún lè jẹ́ báyìí wọ́n tún mú example wa yóò di ká tún ní mọ̀gán nípa literature yorùbá dáadáa pé tí wọ́n bá ń lo èdè sókè náà gbà lérò ibi tí ṣírùkù ti wọ ọbẹ̀ dáadáa yóò yè tẹ́lẹ̀ àwọn ìgbà táwọn bá ń sọ yìí lókè ní gíga lókè wọn níròyìn lókè wọn níṣẹ́ lókè wọn níbi tó wà gbogbo òtúmọ̀ tókè ní tọ́lọ́wọ́n bá ní kò sẹ́nìkan tẹ̀ lè fi wé ọlọ́run laysa kamithlihi shay'un tọ́ iwájú ọlọ́run la wà yìí yorùbá tún máa sọ bẹ́ẹ̀ yorùbá mùsùlùmí tó bá àmúṣe iwájú ọlọ́run náà dàtẹ̀ wà wájú tó gbogbo orí èdè òun kìí ṣèdè o kìí ṣèdè torí kọ́ máa jẹ́ pé ẹ sọ ọlọ́run di mọ́sálásí ẹ wàá sọ ọlọ́run di òòṣà nínú mọ́sálásí lọ wà kìí ṣe pé wàá ju ọlọ́run gbogbo ibi tó bá sì wà ìmọ̀ ọlọ́run ọba rọ kiri káàrin nǹkan kan kìí pamọ́ sọ́lọ̀ tán ẹ̀yìn lẹ́yìn ọlọ́run ọba ó fún wa ní ìròyìn pàǹtà àgbélé ayé ṣe ọlọ́run ọba yìí sì ní alukọ́hìr wàhúwà alukọ́hìr eléyìí túmọ̀ sí ká lè sọmọ wa ní abdul kọ́hìr abdul kọ́dìrì wà o abdul kọ́hìr ọ̀tọ̀ orúkọ ọlọ́run ní ìkíní kejì wọn ṣe onáà lọ́ba tó ṣe pé ó borí gbogbo nǹkan gbogbo nǹkan iní sì ń tẹríba fún gbígbàngbàn rẹ̀ àti títóbi rẹ̀ àti mótómótó rẹ̀ kò sí ẹni náà tó lè gbórí tó rú yẹ níwájú Ọlọ́run tá lẹni náà kí ló fẹ́ pera rẹ̀ kò sí torí di ẹlẹ́yìn. ويرسل عليكم حفظه ọlọ́run ọba yìí ó máa rán àwọn olùṣọ́ ó máa rán wọn sí yín ọlọ́run máa rán olùṣọ́ sí wa ìyẹn ni kọ́lọ́run ọba wa fún àìdá ọ̀n fẹ́ lábẹ́ ẹ̀sọ́ ó máa rán àwọn olùṣọ́ sí wa àwọn arọ gẹ́bọ́lọ́n ti sọ pé lahu mu'aqqibatun min bayni yadayhi wa min khalfihi yahfazunahu min amrillah àwọn olùsíwájú olùgbẹ̀yìn ìbẹ̀ tọ́lọ̀ ń ṣe fóníkálukú wa bá a ṣe pọ̀ tóyún oníkálukú wa ló lá àmàlíkà tí máa ń síwájú ẹ̀ àmàlíkà tí máa dúró lẹ́yìn rẹ̀ tí wọ́n máa ṣọ́ wa níbi níbi àwọn ìṣẹ̀lẹ̀ aburú tí ò ní ṣẹlẹ̀ sí wa ọlọ́run mọ iye aburú tí ó bá ṣẹlẹ̀ sí yàn fẹ́ràn pé là ń rí rí ó súnmọ́ ju lọ rí ó súnmọ́ lọ ìjàmbá tó sì lè gbẹ nínú níta rí ntó súnmọ́ pọlọ ni pé lọ tòrọ àwọn ẹ̀dá tá a rí wọ́n lè ìsẹ́nilése tí ó lágbára ju tẹni tá à ń rí lọ síbẹ̀ ẹni tá à ń rí alẹ́ sọ́ra níwọ̀n ba ṣùgbọ́n ẹni tá à rí ńkọ́ tó ṣùgbọ́n àwọn mẹ̀lẹ́kà tá à tún rí náà ọlọ́run ni wọ́n máa sọ wa níwájú kí wọ́n máa sọ wa lẹ́yìn títí tí nǹkan tó lọ ń kọ pé kò ní sáláìsẹ́ ò sì dé àwọn mẹ̀lẹ́kà yẹra o tó wá pé wájú lọ ọlọ́run sọ pé yọ gbà wá bá àwọn mẹ̀lẹ́kà tí tí ń tọ́lọ̀ nǹkan ó fi ó sì ń bẹ nínú àmàlẹ́kà àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń sọ iṣẹ́ wa wọ́n ń ṣírò rẹ̀ fún wa kò sí ní tá tọ́pa mọ́ gbogbo ẹ̀ ń bẹ gẹ́gẹ́ bọ́lá ń sọ pé ma taf'alun. ọlọ́lá olùsọ́kàn bẹ pẹ̀lú yín o àwọn kọ̀wé alápọ̀nlé ni wọ́n o. wọ́n sì máa ń tẹ̀sí yẹn ni pé wọn ò ṣe é bọ̀ nu kọ̀wékọ̀wé tọ́lápọ̀nlé làwọn wọ́n ń ṣe ẹni tẹ́ mú lówó tí ó yíwèé padà. ya'lamuna ma taf'alun bó wọn ṣe kọ́ tí wọn bá nímọ̀ nípa dáǹsì ọlọ́ọ̀ni wọn máa ń tẹ̀sí wọ́n sì máa kọ́ lẹ̀. kẹ́ bọ́lá ṣe sọ ikú anil yamini wa anil shimali qa'id lápò ọ̀tún rẹ lápò òsì rẹ àwọn tó jókòó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àwọn tó jókòó sápò ọ̀tún sápò òsì wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní màlẹ́kà. ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid ó ní wí gbólóǹkan àfi kí màlẹ́kà méjì ó ti wà raqib àti atid wọ́n kọ́ wọ́n kọ́ fáìlì kálukú gèlè mani kọ́lọ́n sànù wa tó bákan náà. ọlọ́run tó wá ń sọ fún wa yìí pé òun máa rán màlẹ́kà tí àwọn màlẹ́kà wà tí wọ́n ń sọ wa. حتى إذا جاء أحدكم الموت توفته títí tí ó fi di pé ikú dé tí ó pa ẹnìkan tí ti nìkan wọ́n ń sọ kó tó dijọ́ ku ikú wá báyìí àkókò ti pé ọlọ́run láwọn aránṣẹ́ wa ti gbẹ̀mí wọ́n gba ẹ̀mí ẹ̀ àwọn màláíkà tá a fi ẹ̀yẹn máa gbẹ̀mí àwọn gbẹ̀mí gbẹ̀mí rosolo na lédè ó túmọ̀ sí pé tawaffathu rusuluna nínú àyà mi ọlọ́ni qul yatawaffakum malakul mawti alladhi wukkila bikum sọ fún wa pé màlẹ́kà kú tá a fi sọ yín yọ gbẹ̀mí yín gbà tọ́jọ kú yín bá pé ẹ̀yọ̀kan bẹ̀ ọ́ níbí ọlọ́run sọ pé títí tí ó fi dìgbà tí àkókò òkú ẹnìkan nínú yín bá wá pé àwọn aránṣẹ́ wa tá a ní wọ́n máa gbẹ̀mí yín wọ́n wàá gbẹ̀mí yín tí wọ́n takora wọn ibì kan màlẹ́kà kan ibì kan àwọn ìránṣẹ́ wa kò takora wọn àwọn olùmọ̀ nínú àwọn sàábé wọ́n ṣàlàyé wọ́n ní malakul maut màlẹ́kà kú yẹn lahu a'wanun minal malaika wọ́n láwọn olùrànlọ́wọ́ nínú àwọn màlẹ́kà àwọn ọlọ́run tọ́ka sí mbẹ́ pé rúṣùlù náà màlẹ́kà kú ẹyọ kan ni ṣùgbọ́n àwọn tí ń ràn lọ́nà àwọn màlẹ́kà àwọn pọ̀ tọ́ ẹnìkan akókè tó máa ń pọ̀ ajẹ́ pé báyà kan ni wọ́n àṣàyàn áfíríkà fún àwọn kan wọ́n àṣàyàn yúróòpù fún àwọn kan <laughs> kìí ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe pọ̀ ń a ọ̀rọ̀ ọlọ́run ga ju bá a ṣe lérò lọ gbogbo àwọn. tí ń kú lákòókò kan náà àbákòókò ọ̀tọ̀ọ̀tọ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àwọn èyí nìkan náà ní wọn èyí sì wọ́n pínra wọn pé èèyàn máa mójútó bí ní tó máa ń ṣẹlẹ̀ ní pé àwọn mẹ̀lẹ́kà ń ran mẹ̀lẹ́kà kú lọ́wọ́ yẹn àwọn ni wọ́n yọ ẹ̀mí kúrò ní ara ẹni tásìkò kú rẹ̀ pé mẹ̀lẹ́kà kú sì gbà lọ́wọ́ wọn. iṣẹ́ tí wọ́n ní kí wọ́n yọ ẹ̀mí kò lára ẹni tásìkò rẹ̀ pé màlẹ́kà kó sì gbà lọ́dọ̀ wọn nígbà tẹ́mi ẹ̀ máa ń jáde bọ̀ wọ́n ti máa yọ bọ̀ tó bá dédédé gògóńgò ọ̀rùn báyìí màlẹ́kà kó gbà sẹ́rí pé ọ̀rọ̀ màlẹ́kà ju ọ̀rọ̀ èèyàn lọ ẹ̀hẹ́n nísìn èèyàn millions wọ́n kú at time ẹ̀kọ́ kọjá pé eléyìí tí wọ́n mú lélẹ́yìí fi ẹni <laughs> tásìkò tí ẹ bá ti pé màá sẹlẹ̀ ọ̀dà bọ̀ ni. torí ẹ ọlọ́run ní kólé yẹtọ̀ fọ́ọ̀kùn mọ́lẹ́kùn mọ́ọ̀t alẹ́dẹ̀ ìwọ́ kílẹ̀ bìkọ́ bẹ́ẹ̀ náà ló wà nù súnà anabi sallallahu alayhi wa sallam ipò orúkọ màláíkà yẹn ni mọ́lẹ́kùn mọ́ọ̀t alukur'ani náà ni mọ́lẹ́kùn mọ́ọ̀t torí rẹ òní sọ pé àsàrà ìlú àsàrà ìlú wọ́n tún ti sì pé bó ṣe wá lákọọ́lẹ̀ ni Azrail Azrail ainzai ẹnu pé yorùbá àwọn ọ̀fẹ́ wàhálà àwọn kan pé nǹkan bó ṣe bá wọn lá àsàràìlù kálukú sinmi tó orúkọ àwọn wa tún ṣe déédéé kí lorúkọ rẹ̀ tá a máa pè é malakul maut bàbá fẹ́ túmọ̀ rẹ̀ yorùbá màlẹ́kà ikú ẹnìkan á ní nínú gbogbo mọ̀láìkà mọ̀láìkà kú lágídí ah, ọ̀rọ̀ burúkú ni o ọ̀rọ̀ burúkú ni torí pé agídí yìí máa bí àìgbọ̀rọ̀ kò sì sí mọ̀láìkà kan tọ́jà láìgbọ̀rọ̀ la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọ́n ẹsẹ̀ lọ́n lórí àṣẹ tó bá fi pa wọn nítorí bá ní wọn ó ṣe ni wọn máa ṣe torí ká máa marú ọrọ tá a máa sọ torí ọ̀rọ̀ náà sọ téèyàn fi là ọrọ náà lèèyàn sọ tí ó fi sórí Tọ, kú kò wá túmọ̀ sí pé o pé nínú gbogbo màláíkà ọ̀tá wa náà ni gbogbo àwọn yòókù ọ̀rẹ́ wa ni wọ́n lé ti bóun rárá o gbogbo màláíkà olùgbàgbọ́ òdodo yóò gbà wọn gbọ́ yóò sì fẹ́ràn o torí inú àmì ìmánì ní fẹ́ ntọ́lọ́wọ́n bàbá fẹ́ ẹnikẹ́ni tó bá mú kan lọ́tà onítọ̀ǹdì o onítọ̀ǹdì abẹ́ sọ ni فانه نزله على قلبك باذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فان الله عدو للكافرين ẹnikẹ́ni tó bá mú malayika jibril lọ́tà torí pé inú bí àwọn yahudi sí malayika inú bí àwọn nasọ́ra sí màláíkà Jibril kí ló dé tó tún lọ bá lárúbáwá láì tí wọ́n ní ọmọ tọ̀ ó ti tọ̀ bòmíì tẹ̀wọ̀n kí lérò tiwọn ànábì ọ̀yẹ́ kọ́ wá bòmíì àfi nínú àwọn ọmọ Israel àwọn akpé tó ti mú màláíkà Jibril lọ bá nàbì Muhammad sallallahu alayhi wa sallam àjẹpọ̀ tà wọn ni tí a bá rò jinlẹ̀ dáadáa a rí i pé wọ́n gbà pé Ọlọ́run ló sọ alukur'ani kalẹ̀ fún wọ́n sì gbà pé ìránṣẹ́ Ọlọ́run

alukurani jẹ́ olùjẹ́rìí òdodo fún àwọn tírà tó ti síwájú afinimana olùfúnni ròdùnú fún àwọn mọ́mìnì ẹnikẹ́ni tó bá sira rẹ̀ lọ́tà fọlọ́ ọ̀tá fáwọn mẹ̀láìkà ọ̀tá fáwọn aránṣẹ́ ọlọ́run ọ̀tá fún mẹ̀láìkà jibril àá sẹ́bọ́lọ́n ti sọ àwọn mẹ̀láìkà ó sì tún á pé ọ̀tá kúmá fún mẹ̀láìkà jibril ọlọ́run sọ bẹ́ẹ̀ láti fi hàn án bí mẹ̀láìkà jibril ṣe pàtàkì tó nínú àwọn mẹ̀láìkà wa mikael tó tún sera rẹ̀ lọ́tà fún malayika mikael fa inna allaha aduwwal lil kafirin dájúdájú ọlọ́run ọ̀tá ló jẹ́ sáwọn kèsèrí o ìyẹn ni pọ́ńtì ti di kèsèrí. ẹ̀hìn ọlọ́run á dárúkọ àwọn méjì gẹ́gẹ́ bí àpèjúwe torí sọ pé gbogbo malayika ẹnikẹ́ni tó máa kórìíra malayika kú torí kọjá malayika kú onítọ̀ ti di kíni tó mú lọ́tà ó ti di kèfèrí kọ́lọ́n sànù wa ẹni tí wọ́n ń bú màlẹ́kà kúnjọ́ tí bàbá rẹ̀ kú bàbá rẹ̀ ló kú ní bá ń bú màlẹ́kà kú pé wọn màlẹ́kà kú ojú ojú bàbá ló lè pa òtútọ́ pè mí <laughs> náà bá pe wàá ríran o kéèna wàá ríran o ń àbí òye wa iṣẹ́ Ọlọ́run ní jẹ́ tó bá ń pè wọ́ bá ní màlẹ́kà kú tó sì jẹ́ pé ṣe tara rẹ̀ lọ ń jẹ́ ìgbà tó sọ pé ò lè pa òun tó ọmọ kọ́kàn ó tún ṣojú wáyé ni pé wọn náà tẹ̀lé bàbá tó ṣùgbọ́n gbà tí <laughs> kìí ṣiṣẹ́ tiwọn ni wọ́n ń jẹ́ adúpẹ́ sọ́lọ̀ tí màlẹ́kà bá dàbí èèyàn gbogbo wa lè ti kú báwọn aláìlẹ́kọ̀ọ́ wọn yìí tó ṣùgbọ́n alihamudulilayi tọ́ ilé ìjọba àwọn màlẹ́kà kú tọ́ wàhùn la ìfọ̀rẹ́ tó wọn tásìkò kú bá ti pé àwọn aránṣẹ́ wa máa gbẹ̀mí ẹni tásìkò kú rẹ bá ti pé ni o wọ́n fi falẹ̀ o ìṣẹ́jú kan ò ní lé gan ò ní lé bá ti pé ọ lọ́nu kò sí wàhálà wọ́n gbẹ̀mí ẹ̀ tí wọ́n bá gbẹ̀mí ẹ̀ wọ́n gbé lọ síbi tọ́lọ́ ni kí wọ́n gbẹ̀mí rẹ lọ tọ́ba ni rèé ó gbẹ̀mí rẹ̀ lọ sí ẹlẹ́yìn ayé tọ́ga tọ́ga tọ́ga ń dáadáa tọ́lá sì jọ kan nínú àwọn ọ̀daràn wọ́n gbẹ̀mí rẹ̀ lọ sí sijin ayé tó rilẹ̀ tó rilẹ̀ tó rilẹ̀ torí pé bá àlùjánnà ṣe wà níjàmá bí náà sì ṣe wà ní kò yẹ náà kó wà lókè lóòótọ́ àbẹ́ẹ̀ màbẹ́ẹ̀ sọ nísìnyí wọ́n pé ọgbà ẹ̀wọ̀n ni àmọ́ àjàkẹ́ ẹ̀dógún ló ẹ̀yin náà máa ń pẹ́rù ọgbà ẹ̀wọ̀n wò ni lókè lọ́hùn tó bá tiẹ̀ jẹ́ pé ilé ìgbádùn ni lọ́wọ́ wà lókè ó sì sàn kó lè máa rí gbogbo aráyé kọ́ máa wò pé ẹ̀yin sì wà ńlẹ̀ kí ló ṣe tẹ́yìn náà wò ó kébi àmẹ́ni tí yọ̀ọ́ jẹ ilẹ̀ lọ́yẹ kó wọn wà kọ́ máa ríran rọ̀ kan torí ẹni Abbas sọ pé ìgbà tó sọ pé tọ́lọ̀ ń sọ pé kalla inna kitab al-fujjari la fi sijjin ó ní ìsàlẹ̀sàlẹ̀ ibẹ̀ níná wà. so ó sì tún sọ pé kalla inna kitabal abrari lafi illiyin tíra àwọn ẹni ọlọ́run àwọn ẹni rí lókè lókè ló ń wà aljanna lókè lókè ló ń wà ọlọ́run ọba dákun sí wa lẹ́ni tí ọbẹ̀ lálùjáná wọ́n sì wá lọ́ọ́ máa ná. màlíkà ń yí básìkò jẹ́ o tásìkò bá ti tó tó náà nù àwọn aláàmọ kí ẹ ó yẹ tètè tètè tètè tẹ bá tètè gbó ewé ewúro tẹ gbó wọn kínní tó bá mú yọ là à yóò mú ewúro tó bá ti mú tán tásìkò bá ti pé ńlọ náà nù ó lè gbé mi ó sì lè máa tu ewúro oyin dànù bọ́ bá kú pé ewúro bá o it is time to go subhanallah táago ń bá ti lù kò ṣe dá padà tó sì pé èèyàn dàgbà èèyàn dàgbà o ọlọ́run ló mọ iye aago tó nǹkan fún kálukú ìgbà títí kálukú bá sì lù náà ní lọ. bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní wa aral manaya in ra'at bika shaybatan ja'alatka marma nabalihal mutawasili wọ́n ní ikú ọ̀gá náà olùmọ̀ọ́nù wọ́n ní ikú tó bá ti bẹ̀rẹ̀ sí ní rí irun funfun lára rẹ̀ yóò wá sọ di òkúta àdìgbòlù fáwọn ọfà rẹ̀ tí ó máa ta pé àwùjọ tí ó bà tọba ti bá kọ́ máa lọ̀nà ó kéékèèké dojú ọfà yẹn kọ àwọn tí ò tí ì léwu lórí gbogbo yẹn náà ló bá dojú rẹ̀ kọ tásìkò bá sì tọba tó àtàmátàsé àtàmátàsé láàrin ẹgbẹ̀rún èèyàn tí wọ́n lásìdẹ̀ǹtì ọwọ́ yejú ẹni tásìkò rẹ̀ bá pé ní ó kù wọ́n sì rọ akọ àwọn kúrò láàrin wọn àwọn yòókù ọmọ lọ sọ sítù ńgbọ́ báyìí wọ́n máa jáde ẹ máa pẹ́sẹ̀ ọ́ jáde láyọ̀ ẹ̀sẹ̀ ọ́ jáde láyọ̀ ẹ̀sẹ̀ tí wọ́n jáde láyọ̀ àwọn eléyìí àwọn ti gbẹ́ inú sàárè tọ́ eléyìí jẹ́ báwọn. ثم ردوا إلى الله مولاهم الحق tábà wa kú tẹ́jà máa wọ́n dá wa padà sí ọ̀dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹni tó ní wá lódodo wọn dá a padà sọ́dọ̀ rẹ̀ láyé ń bì ẹ máa pa àwọn èèyàn kan lólówó yín olúwa mi olúwa mi ọ̀gá mi my lord ókè sáà níbo ni gbogbo lọ́ọ̀dù ọlọ́njọ́ náà nígbàgbé ní alukiyama oníkàlùkù miskin gbogbo àwọn tó ń ṣe yẹsà fún no my lord gbogbo ọ̀rọ̀ kankan yes okay my lord okay my lord tó lọ́ọ̀dún wọn yọ wá bi lọ lọ́dìmá nígbà tí wàhálà bá dé so wọ́n wá dá wa padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba olówó wa òdodo ọlọ́run ló ní wa àwa nira wa wọ́n dá wa padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa alẹ́ àlehùn ṣokùn dájúdá ẹ tẹ́tí ẹ tọ́lọ́run ọba nìdájọ́ sí kìí ṣe tẹlómi ọlọ́run ló ní ìdájọ́ ọlọ́run ló ń da kálukú lẹ́jọ́ asra'ul hasibin onídàájọ́ níjọ́gbìn ní kìí ṣe pé team of judges ní ọ̀dàjọ́ níjọ́wò <laughs> ọlọ́run ló ní ìdájọ́ wa asra'ul hasibin olọba tó sì yára jù nínú gbogbo dájọ́dájọ́ ọlọ́run ló yára jù kọba amẹjẹ bẹ́ẹ̀ ẹ ò bá ṣe pọ̀ tó ń jọ gbẹndẹ alùkìyàmà kanan kan náà sì ní kálukú ọmọ ibi tó ń lọ kò sínú kí wọn máa join case pé ẹ tún padà wá ẹ tún lọ gba lọ́ọ̀yà míì ẹ kéésì yín yọ wà ó ti dojú sún yàn pọ̀ jù ẹ kíní ká ẹ̀kẹ́ ni ẹ̀kan náà ni iqra kitabaka kafa bi nafsika al-yawma alayka wọn náà katira rẹ wọn náà tó láti dájọ́ náà ẹnìkan ò sì ní sojú fúnra rẹ pé ó kéésì ń tí wọ́n ti sọ pé mi ni kí n wo òkè um, ọ̀nà abúlé lọ sí àlùjáná náà rí kékeré mi <laughs> kò sí àbòsí ńgbà tó bá ní dájọ́ fún rẹ ẹjọ́jọ́ máa ná àyè ọmọ náà ní ó tòsí ọmọ àlùjáná ó sì tòsí àyè ọmọ àlùjáná alimami ibn kathir rahmatulahi alayhi wọ́n ní ẹjọ́ kí a sọ ọ̀kan fún yín nínú àwọn àdéhìí tó wà nípa ntí máa ṣẹlẹ̀ lẹ́yìn ikú. torí kẹ́ni tí ó ní làákàyè ó lè gbọ́rú ẹ̀ kẹ́ni tí ń ṣe dáadáa ó lè múra sí i kẹ́ni tí tiẹ̀ kù díẹ̀ káàtó kó lè ronú torí ẹni tí ẹ̀mí ń bẹ lára rẹ̀ wọ́n máa bá a sọ̀rọ̀ ẹni tó bá sì gbọ́ tó fi ṣe wàhù òní òṣòríire yàtọ̀ sẹ́ni tó gbọ́ tó fi rẹ̀ ìmáàmù ahmed rahmatulahi alayhi wọ́n gbé ẹgbàáwọ̀ ọ̀rọ̀ kan jáde tó fẹsẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa ninu ti Abu Hurairah radiyallahu anhu gbà wá wọn lánàbí wa sallallahu alaihi wasallam sọ pé ẹni tí àsìkò kú rẹ̀ bá pé ẹnikẹ́ni nínú yín tásìkò kú rẹ̀ bá pé dájúdájú ẹni tí àsìkò bá ti lè pé nínú yín tahduruhul malaa'ikah àwọn ike. wà bá mọ̀rọ̀kọ́ ẹ̀ ń fura ní ìsìn ẹ̀ rí i pé ẹni tí àsìkò kù tiẹ̀ pé òun rí ní tí yóò rí ní tí yóò rí jọ ìdínú tó fi jẹ́ pé tó o bá ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ kọjọ kù rí o tó pé gbogbo ìmánì kan tó wọn á sẹ̀sẹ̀ ẹ̀ establish ní jọ kò lè wúlò mọ́ because o ti rí ní tí yóò tẹ́lẹ̀ àkíkọ́ mọ̀mọ̀ jẹ́ pò tọ́ ni gbogbo tí wọ́n ń sọ yí ọdọ ẹjẹ́ mi náà gbàgbọ́ kò tó bá jẹ́ pé ní rí lẹni tí kú rẹ̀ dé yìí kọ́ọ̀lù àwọn mọ̀lẹ́kọ̀ sọ fún ẹ̀mí rẹ̀ pé ukhruji ayyatuha an-nafs at-tayyiba ìwọ ẹ̀mí tó má ìwọ ẹ̀mí tó má jáde máa bọ̀ kanat fil jasad ìwọ ẹ̀mí tó má ti ń bẹ lára tó má yìí jáde máa bọ̀ wá bẹ́ẹ̀ ni sọ fún ẹ̀mí èèyàn wọ́n máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn mẹ̀lẹ́kọ̀ sọ fún ẹ̀mí yìí pé jáde máa bọ̀ wọ ẹ̀mí tó má tí ń bẹ lára tó má jáde máa bọ̀ ukhruji hamida máa jáde bọ̀ tẹ̀yìntẹ̀yìn. wa abshiri bi rawhin wa rayhan àǹfọ̀ọ́nì ròdùnú pẹ̀lú dáadáa àǹfọ̀ọ́nì ròdùnú pẹ̀lú dáadáa wa rabbin ghayri ghadban àti kọ́ pàdé ọlọ́run ọba ọba tí kìí bínú sáwọn tiẹ̀ ọ pàdé ọlọ́run ọba tí kìí bínú sáwọn tiẹ̀. فلا تزال يقال لها ذلك حتى تخرج أملك ونية سابع ونية سايمياني ربع تتتمي في جادي واباوا تتتمي في جادي واباوا ثم يعرج بها إلى السماء àwọn mọ̀lẹ́kọ̀ wa gbé ẹ̀mí yìí wọ́n máa gbégun kẹ̀ǹsó ní sámà wọ́n gbé ẹ̀mí yẹn wọ́n máa gbégun kẹ̀ǹsó ní sámà fayustaftah àwọn mọ̀lẹ́kọ̀ máa tọrọ pé kó sílẹ̀kùn fáwọn sámà ti dé sámà alákọ̀ọ́kọ́ wọ́n kanlẹ̀kùn ẹ sílẹ̀kùn fún wa fayuftahu laha wọ́n sílẹ̀kùn fẹ́mi yìí fayuqalu man ìyẹn ni pé ta lè lé ìtẹ̀mí rẹ̀ wáyé fayuqal àwọn màláíkà tí mẹ́mí rẹ̀ bọ́ ọmọ sọ pé fúlàn lágbájá ni fayuqal àwọn màláíkà tí wọ́n béèrè náà ọmọ sọ pé marhaba kọ́ máa wulẹ̀ kọ́ máa rọra o bin nafsi tayyiba ẹ̀mí tó má kọ́ máa wulẹ̀ kọ́ máa rọra kanat fil jasadi tayyib ẹ̀mí mímá tó ń bẹ lára tó má kọ́ máa wulẹ̀ kọ́ máa rọra udkhuli hamida wọnú sánmà lẹ́ni ẹ̀yìn kó o sì jẹ́ ọ̀kan nínú ẹni tá à ń fún ní ròódùnú pẹ̀lú dáadáa tí ó sì alábàápàdé ọlọ́run ọba tí kìí bínú sáwọn tiẹ̀. wọn ò ní yé sọ bẹ́ẹ̀ fún un títí láti sámà kan sí sámà kan láti sámà kan sí sámà kan hatta yuntaha biha ila as-sama'i allati Allahu azza títí wọ́n fi gbèdé sámà eléyìí tó ṣe pé lókè rẹ̀ pátá ìní ọlọ́run ọba ẹlẹ́dàá wa wà so ẹ wo ẹ wo orin yẹn láàrin ìṣẹ́jú àyá ẹ̀yìn gbókù kalẹ̀ tó kù ti kù láàrin ìṣẹ́jú àyá gbogbo ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀mí ti lọ sí sánmà ìdínú tánàbí sallallahu alaihi wasallam sọ fún wa pé tí ẹ̀mí kan bá ti lè bọ́ lára ẹ̀yinjú máa tẹ̀lé ìgbà tẹ́mi ń jáde lára èèyàn ẹ̀rí tẹ́yinjú ọmọ wò lọ ẹ̀rí gbogbo òkú tó bá láǹfààní àti rókù tó kú ẹ̀rí pé bẹ́ẹ̀ ṣe rójú rẹ̀ ẹnu ti ń wòkè torí ẹ̀ súnà ní pété bá ti débẹ̀ kẹ́ pa ojú rẹ̀ dé. tọ́ wọ́n mẹ́mí rẹ̀ lọ sí sánmà eléyìí wọ́n sílẹ̀kùn sánmà fún ẹ rí sáǹpù kejì oná làpèjúwe tèèyàn abú ẹni ibú ọ̀daràn èèyàn tí màlẹ́kà bá dé tí wọ́n á gbẹ̀mí ọ̀daràn wọ́n sọ pé ukhruji ayyatuha an-nafsul khabitha wọ ẹ̀mí burúkú kanat fil jasad tí ń bẹ lára burúkú jáde máa bọ̀ ukhruji dhamima jáde lẹ́ni àbùkù wa abshiri bi hamimin wa ghassaqa à ń sẹ́ fún ọ nírò ìbànújẹ́ wípé wàá mú omi gbóná àtomi burúkú tí já níní fún oúnjẹ burúkú tí já ní fún bẹ fún wèrè ẹ dákun ọjọ́ kùnú o ni wọ́n ti ń sọkọ̀ bá kún gbé ọ̀rọ̀ síyàn bọ̀ ọ wá ní mo gbàgbọ́ báyìí gbàgbọ́ kọ̀ Eh, ẹnìkan á ní èdè wo wọn fi máa bá a sọ̀rọ̀ ẹ̀mí wọn ń bá a sọ̀rọ̀ ẹ̀mí wọn ń bá a tí ó fi wáyé ẹ̀mí náà gbogbo ẹ̀mí ṣe ń jáde rọrùn ẹ̀mí tí sì ń jáde lélẹ̀ ń jáde táwọn ọ̀daràn táwọn múmi ní jáde rọrùn tó tó yóò máa jáde lẹ́rìí tó ju ẹlòmíì pọ́n kókókó pé kí ló ń ṣẹlẹ̀ pé kókó yí òun ọ̀rọ̀ sì ní í ṣe sọ ọmọ wọ́n pa àwọn talẹ̀yìn ọ̀bá mú talẹ̀rí jẹ́mu subhanallah tán báyìí ni wọ́n máa wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ burúkú fún wọn ò ní yé sọ fún títí tẹ̀mí ìjáde wá bá wọn wọ́n wá gbẹ́mí ó sẹ́mà fẹ́yìí staftahu laha wọ́n wá tọrọ pé kún sílẹ̀kùn sánmà fáwọn. fayuqalu man hadha wọ́n ní ta lélẹ́yìí o fayuqalu fulan wọ́n ní lágbájá ni fayuqalu la marhaba wọ́n ní kọ́ mọ́ wulẹ̀ kọ́ mọ́ rọra o bin nafsil khabitha ẹ̀mí burúkú kanat fil jasadil khabith tí ń bẹ lára burúkú irji'i dhamima padà síbi tó ti ń bọ̀ lẹ́ni àbùkù. فإنه لا يفتح لها أبواب السماء wọn ní ṣílẹ̀kùn sánmà fún wèrè àwọn ẹ̀mí burúkú wọn ṣílẹ̀kùn sánmà fún wọn náà lọ́wọ́ sọ pé látò fatahu lahum laha àbí lahum abwaab as-samaa hatta yalija al-jamalu fi sammi al-khiyat wọn ní ṣílẹ̀kùn sánmà fún wọn títí ọjọ́ tí ràkúnmí bá ráyè kọjá lára ahò abẹ́rẹ́ látàgbọ̀n kan sódì kejì sọmọ pé òun ní sílẹ̀kùn sọmọ fún wọn nù tọ eléyìí jẹ́ ti àwọn tí wọ́n kún kẹfẹ rí o. láti sọmọ ni wọ́n ti sọ ọ̀nà ń lọ òṣòro pọ́nà ń bẹ́ ń bí fúnrú rẹ tó báyìí ni wọ́n lọ sínú sáré wọ́n gbé ẹni rẹ jókòó. ẹni àpọ́nlé yìí tẹ́mi rẹ̀ ti lọ sí gbogbo òkè yóò tún máa bọ̀ wá yóò tún padà sí sáré màlẹ́kà wà tọ́ wọ́n wà yege ìbéèrè mẹ́ta náà ni ọ̀daràn kọ́ yóò forí san pọ́n ẹni tó wá jẹ́ ni ọlọ́run yẹn nínú bàrà tó bá ti yege wọ́n fẹ́ wọ́n fẹ́ sàárè rẹ̀ sùn sàárè yẹn wọ́n á fẹ́ lójú rẹ̀ lóde wọn abi tó lè rí ma èyàn sì máa wò pé lẹ́gbòóró náà ni alọ́rọ̀ ọkú kọ̀dà bí ọ̀rọ̀ ẹni tí ò tí ì kú ńgbà bá débẹ̀ lọ́mọ bí wọ́n fún tiẹ̀ mọ́ ni bí wọ́n sì yá ni until you reach there so àmọ́ dáràn wọ́n fún sáré hùn sáré fún ma títí gbogbo oríkèrè ó fi yẹ̀ yàtọ̀ sí kùmà tí ó jẹ́ná lọ́dọ̀ múnkàrọ̀ àti nàkìr ànábì ni wọ́n lò lóòlù wọ́n máa gbé òòlù kan ká àwọn wọ́n ní òòlù gbogbo àwọn ẹ̀dá pátá ní ọ̀gbọ́gbe rẹ̀ àfihàn àfàlùjànnú orí rẹ̀ lọ́wọ́ tó sàjáde olórúkọ ńlọ nígbà tó tọ́ba àmọ́ lórí òòlù pé ó ti wà àlùjáná jọgbìn dàrúkẹ́ àmọ́ kọ́ bá sàn àlùjáná kọ́ kò síbi kan fún un ẹni tó wá sàṣe yege o ẹnìkan wà bá nínú sàárè ẹnìkan <laughs> ní sàárè tó kéré o bẹ́ẹ̀ ni nítorí pé alladhina yu'minuna bil ghaib dáná ibà sọ fún àwa gbàgbọ́ yọ àbá ojú rẹ rẹwà yọ àníta lójú rẹ rẹwà báyìí tójú rẹ sì fààyàn mára. pé à òun fọrọ ro kó o ti rẹ tí ọmọ bọ ọ̀nàjú títí dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyam èmi ní iṣẹ́ tó gbélé ayé ṣe. irú alábàájókòó ń pèsè kalẹ̀ báyìí alábàánájú wo là ń sànà rẹ̀ báyìí. sọ ṣùgbọ́n ìdákejì ọ̀daràn kọ́lọ́mọdé àjọ kan òun wà rẹ nìkan tó jẹ́ pójú rẹ ó kọ́rẹ́ dání gbogbo aburú gbogbo àìda ìta wọ yìí tó tó tó fàyàn gbogbo òtí ni là á béèrè òun ni tí ọmọ bá àlùkìyàrá lédè kúkúrú òní tó gbélé fi ẹni rí pé àga rẹ ní lálùjáná ọlọ́run ti fi jàrọ̀ àga rẹ nínú ná àsìkàlùkù ló lága nù ná ọlọ́run á sì tàlùjáná jàrọ̀ rẹ̀ fún un àmọ́ àtìláwì àga rẹ ní lálùjáná ọlọ́run ti fi àga yìí jàrọ̀ rẹ̀ fún ọ nínú ná àsìkàlùkù náà ni ọba tún lága lálùjáná àmọ́ wọ̀ ọ̀daràn ò ní jẹ́ kó rí lò. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé táwọn kan ṣẹlẹ̀ sí wọn lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn kan ti ṣẹlẹ̀ kọjá àwa tá a kù náà kù palẹ̀ mọ́ sọ̀tọ́rí pé ayé yìí kò wà fún pé kéèyàn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé ṣùgbọ́n tẹ́ ẹ bá ń gbọ́ gbogbo orú eléyìí àǹfààní rẹ̀ náà ni pé kéèyàn fi tara rẹ̀ dé sokoto rẹ̀ kó le kó múra kó le kó pa wẹ̀dẹ́wẹ̀dẹ́ tì kó bẹ̀rẹ̀ sí wàláhì wàláhì ọjọ́ kan náà lọ́jọ́ kálukú pè ntẹ̀yàn sì ṣe náà wọn ìchéǹjì fáìlì síra wọn ọba so gbogbo èèyàn yìnyín abú kò pé kọ sọ̀rọ̀ ní o torí pé wọn lọọ dá wà ń sáré rẹ ẹ àjọ wa gúrúùpù ni gbogbo tí wọn bá ṣẹlẹ̀ kọ àwa àwa àwa ìsọ̀rí ọ̀daràn kálukọ́ dá kálukú ọ̀dà jìyà tiẹ̀ ni bó sì jẹ́ ní eré náà ni kálukú ọ̀dà wà ní kálukú ọ̀dà gbádùn tiẹ̀ ni. à ń jẹ gbádùn ọ̀fẹ́ o gbadun yàtọ̀ sí mọ̀ ń jẹ gbádùn tí máa ń sọ pé à ń jẹ gbádùn ó lè ni àwọn yòókù rọra rí nǹkan kan gbà ń jẹ gbádùn kò lè èyí tá a ti ń ṣe nu ilé ayé tá n bá sìkò ara wa jẹ tá n tan ara wa jẹ bí ìgbà tá à ní lọ mọ ẹ ká máa mú wa sópin o gbogbo onílà kẹyìn yóò máa ṣe ìpalẹ̀ mẹ́dàlù kìyàmà bí ìgbà tí lẹ́tọ̀ lọ ní má báyìí yóò sì máa ṣe ilé ayé bí ìgbà tí ò ní kú láéláé nǹkan méjì ń bá ṣe dì wọ́n pọ̀ tọkàn òfin ní àgbà kan lọ́wọ́ wa ìrètí sẹ́ wà nù. a máa ṣe rere láyé wa ama máa ṣe ìgbà tá A ní kú mọ́ láéláé áá ibi tẹ́ ìdàgbà dé yẹn tó kọ́lé bẹ́ẹ̀ ni à ń kọ́lé ibi tẹ́ ìdàgbà dé yìí ẹ̀ ń tó lọ ọ̀rìn ń lọ rajà bẹ́ẹ̀ ni náà ni máa gbìyànjú bí wa láyé ẹ̀yin ọmọ mi o oorun la fẹ́ sùn o ọlọ́run lè ní kí ajísàlùkù yá máa o bàbá alágbájá mo jẹ́ iye báyìí o alágbájá jẹ́ mí iye báyìí o tí mo bá kú ẹ wo bí báyìí o ẹ̀rọ akọọ́lẹ̀ tí mo kọ nípa ẹni tó jẹ mí lówó ẹni tó mi náà jẹ lówó àwọn èèyàn tí wọ́n fẹ́ kẹ́ mú dákanu mẹ́ta dúkìá mi kẹ́ fi ṣe rere fún dáadáa tí wọ́n fẹ́ kẹ́ ṣe gbogbo eléyìí yẹn bàbá ẹ má sọ̀rọ̀ bàbá ẹ má sọ̀rọ̀ inú ọmọ tá a bí ẹni tó ti kú ti wà. bó wa làwọn a ma àwọn sọ pé ọmọ wa sọ pé ọmọ sọ̀rọ̀ ọkú àá múgbà tí ètò orí èèyàn dàrú sọ gbogbo eléyìí èèyàn máa palẹ̀ mọ́ èèyàn òfin ní pọ̀ àmọ́ kí èèyàn máa tẹ́rẹ̀ jẹ́ àánú ah, igba ọdún ọdún kan torí pé kúnukún ọdún kúnukún ìyá máa tẹ́lá rẹ jẹ́ yọ wá kú lójijì torí pé kọ̀palẹ̀ má dé ibi tí ń lọ àbámọ̀ tí ò sí padà wá pé ẹ dákun mọ́ fẹ́ ṣàtúnṣe táwọn kan ti ṣẹlẹ̀ sí wọn báyìí tọ́ba kó máa gbọ́rọ̀ òkú mi ọba pé à fẹ́ ti sọ nínú wàhálà la wà báyìí òkú mi ọba ti máa pé àwa dúpẹ́ àti ṣiṣẹ́ ó wúlò fáwa. ọlọ́mọ sàá lẹ́ni tí ọrọ ọlọ́run ní wúlò fún ọ kò sí wa tí ọ̀kan nú ẹni tí ó là wà lẹ́yìn tó bá là ní orí ìran òwòjọ́ gbẹ̀dẹ̀ àpèyàmù ẹ̀mẹ́ tí ọba là à òun kò di ìran tí wọ́n wò sànù wa torí gbogbo pátá wọn ọlọ́run ọba yìí òní mawlahumul haqq òun ló lówó wa lódodo ah, kò kò kò àti tó lówó wa òun ló dá wa òun ló ní wa kí là á ní tí ìsọlọ ló ní ẹ dákun ẹ tọ́ka sí nǹkan kan tẹ́ ẹ ní láyé tí ìsìtọlọ tọlọlọ ló ní wọ ajẹpẹ tí wọn náà ní kọ Ọlọ́run ló torí ta ló fún ọ níbo Ọlọ́run náà ló fún ọ wọn dà padà sọ́dọ̀ Ọlọ́run ọba lọ́jọ́ gbẹndàlùkìyàmù. a kaloku ọwọ́ ɔrɔ ẹnu kálukú kí lọ fẹ́ máa wí níwájú ọ̀nà ɔlɔ wo kí lọ fẹ́ rí sọ níwájú Allahu Rabbul Alamin torí ẹ wọn da padà síbẹ̀ ọlọ́run wa ṣe dájọ́ láàrin wa pẹ̀lú ìṣèdọ́gba torí pé ọlọ́run ọba tó dá wa ń kọ́ ọba olùṣèdọ́gba ni kì í sábòsí wàláhì tó bá lọ jẹ́ kó ba alábòsí bá lọ lọ́run ha ó kù bí dágbé gbàjọ́ gbẹ̀ndà lókèyàn pàápàá jùlọ àwọn áfíríkà wàláhì torí bí kíbi tó bá lọ láyé wọn kórìíra èèyàn dúdú tí ò bá ti jẹ́ àwọn ìlú áfíríkà wa yìí tó bá ti lọ síbi táwọn ò ti dúdú bíi wa Allahu akbar ẹsẹ̀ bíbí ìgbà tí ìgbẹ́ bọ́ sàárín oúnjẹ tó bá dé kọ́lábò sí wa lọ́lọ́ ẹ dákun bò làwọn áfíríkà ó gbìgbà tó bá kọ́lábò sí wa lọ́lọ́ a máa rò pé èèyàn dúdú bo ni ó gbé lálùjáná níbi tí èèyàn funfun ti máa wò páyé tàwọn nìkan ni ṣùgbọ́n àdúgbò sọlọ ọlọ́run ìsàlábòsì rẹ̀ ńlọ́kúkú dáhùn ńgbà tó dá kálukú tó kú kálukú lọ́dà tó wù wọ́n á sọ kọ́dà báyìí ló wọ̀ yóò wọ̀ ń sera rẹ̀ ẹ̀rù bá ti jẹ́ dúdú iná kọ́lọ̀ oríṣiríṣi tó ni wá ẹ̀tọ́rí ẹ̀ kọ́lọ̀ kan tó jọra wọn ẹ̀ sì ṣe pọ̀ àwọn ọmọ rẹ̀ gan wò wọ́n sera rẹ̀ lónìí bàbá délé kówó kọ́lọ̀ wọn kówó ti ya wọn náà ó rí kò sí èyí ó mú bàbá hundred percent kọ́lọ̀ mama hundred percent ọlọ́run ní máa fún kálukú lọ́dà tó wù àwọn dèdèrìn kan wá wà láyé kọ́lọ̀ làwọn máa fi gírèdì àwọn èèyàn ọ̀wọ́ kò ti jẹ́ dúdú kò sí tó lè jẹ́ lójú wọn kódà àwọn dúdú tẹ ẹni tí wọ́n ń gbéga láyé kọ́ jẹ́ kí nígbà ah, olólè ròyìn discrimination ti ń rí onìkan ló lè sọ sàdúpẹ́ sọ́lọ́ so torí ẹ̀ sẹ́mání sọ̀n fẹ́ kí gbẹ̀ndẹ̀ àlùkè àmọ́ ọ̀wà àbọ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́ náà ní kódà tí ò bá sínú gbàgbọ́ òdodo á ń bọ̀tìbọ̀tì pé tó ọba lọ́ọ́ gbàgbọ́ òdì kèfèrí torí eléyìí ibẹ̀ náà ní kálukú ti gbẹ̀sán rẹ̀ tọ́ ọlọ́ni nínú àyà mi qul inna al-awwalina wal-akhirina lamajmu'una ila miqati yawmin ma'lum sọ fún ẹ̀rọ anabi Muhammad sallallahu alaihi wasallam àwọn ẹni àkọ́kọ́ àtẹnitọ́lọ̀ ń dákẹ́ gbogbo wọn lákòjọ ní àdéhùn ọjọ́ tí ọlọ́run bá ti sàmì sí gbogbo wa lọ lọ́wọ́ gbogbo jọ kò sẹ́ni tí ó sà kò sì síbi tí ó sà lọ gan. ọlọ́ni wa haṣọ̀rọ̀ náà hùm sẹ́lẹ̀m ní ọ̀gá ọ̀dẹ́rù mi hùm àhàdà gbogbo yín lákòjọ ẹnì kan onírọ̀ náà lọ síbi kan pé òun sá pamọ́ kò sí gbogbo wa lákòjọ. mọ̀wùlẹ́ ọ̀hún ọ̀hún ọlọ́run bá ní olówó wa lódodo. ní èdè lárúbáwá nínú èdè táwọn mẹ̀kúnnù máa ń lò fáwọn olórí wọn pàápàá tó lórí bá jọba láwọn ìlú tí wọ́n ti ń lo monarchy system tí wọ́n fẹ́ bá ọba sọ̀rọ̀ wọ́n máa bọ́ ọba sọ̀rọ̀ yìí pé mawulaayi mawulaayi ìyẹn ni pé mawulaaya olówó mi àwọn náà sì máa dáhùn nítorí pé àwọn òkú àwọn lọ́ba bẹ́ẹ̀ ni láyé ń bì gẹ́gẹ́ bó ti jẹ́ pé ní yorùbá náà. àwọn ẹni tí wọn mọ àṣà lójú méjèèjì tí bá lọ sí ọ̀dọ̀ ọba aláyé àbọ̀bà alayé ọba wá síbi àpéjọ kan gbogbo ọba sọ̀rọ̀ yọ ọmọ ní olúwa mi bẹ́ẹ̀ ni wọ́n máa pọ̀ bá torí kí kà fún pé ọba lọ́la wọn ọba bó tilẹ̀ jẹ́ pé ààyè tiwọn àṣẹ tiwọn nǹkan kan ní tó jẹ́ pé ó lópin kò ju kékeré báyìí lọ ṣùgbọ́n ọlọ́wọ́n wa oní àlọ́ sáwọn eléyẹn lọ́la ṣe láyé lọ́la tó wà límìtì yẹn ọlọ́wọ́n wa ti ń yé wa pé gbogbo eléyẹn ẹ̀rọ lásán ni ló sì fi sọ fún wa pé thumma ruddu ila Allahi mawlahumul haqq lẹ́yìn náà sí ọ̀dọ̀ Ọlọ́run tó jẹ́ olówó wọn lódodo fẹ̀hùn káwọn sáà ń pè lólówó wa olúwa wa láyé àwọn dàmá oníkálukú ti di miskin sẹ́ni tó lè gbé ní ma gbogbo wa ti di ní alùpùpù torí àwọn ọlọ́run bá ló wa lódodo. ala lahul hukm ọlọ́run ọba tẹ́tí kọ́ gbọ́ òun ló ní ìdájọ́ òun ló ní ìdájọ́ ẹlòmíì nínú àwọn èèyàn tó ní ìdájọ́ òsè tọ́lọ́run ọba ní ìdájọ́ òsè òun ni ó sì dájọ́ gbogbo ẹjọ́ tá a dá láyé ìta dáadáa ọlọ́run tún dá èyí tó kù díẹ̀ káàtó ọlọ́run bó tuntun dá tọ́wọ́ àtijọ́ gbẹ̀ndà ọ̀kan èyí tá a sì rí dá ọlọ́run bó dáa gbogbo wa pátá tó lórí tẹlẹmù wa iná ní ní ọmọ retí ìdájọ́ tiẹ̀ kì í sì ṣe ń tí àìsàn wọn ti yanjú tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹjọ́ wo lọ́lọ́dọ́ ọ̀hájá wò ẹgbẹ́ wo ló ti rò ó tó sì járe à sẹ̀mọ̀ páyé yìí nù kò sáyé irú eléyìí ọ̀gbìn dàrú fi hàn àní ti kálukú tó lẹ́rù ni ti kálukú tó lẹ́rù náà ṣe náà ṣe bẹ́ẹ̀ làwọn ànábì ọlọ́run máa pariwo tàwọn tó àwọn lẹ́rù. ẹ dákun àwa wa ń wa ń pa wá lẹ́rù wa ń pa wá lẹ́rù. wa huwa asra'ul hasibin ọlọ́run ọba yìí nínú ìròyìn rẹ̀ nù o gbogbo tó lọ́ba fi ara rẹ̀ á sì ti sí ọ̀dọ̀ rẹ̀ bó ṣe ti sọ́dọ̀ ara rẹ̀ òun náà ni ọba ayára ṣèdájọ́ láàrin gbogbo dájọ́dájọ́ òun ayára ṣèdájọ́ láàrin gbogbo dájọ́dájọ́ ẹnìkan yára tó nínú ká nínú gbogbo dájọ́dájọ́ eléyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tó dá wa ọba tí ó ṣèṣirò fún wa ọba tá à kan kó fi wá sálì jẹ́nà ọba tá à ń bẹ̀ kọ́dà kó kọ́mẹ̀sì wa lọ́mọ aná eléyìí àlàyé níwọ̀n bá sókè tọ́wá nínú àyà yìí. nípa bí wọ́n ti dá wa padà sí ọ̀dọ̀ Ọlọ́run níjọ́ gbẹndé alùpùpù níbi tó ní kálukú tó ti ṣe alábàápàdé ẹ̀san tó gbélé ayé ṣe Ọlọ́run bá kó jẹ́ pé mi pẹ̀lú yín kábà dáadáa pàdé Ọlọ́run bá kó ṣàánú wa àforíjì là ń tọrọ àánú là ń wa bá wa nínú ẹni tí ó láyé ń bí á ọlọ́run ọba kó tún wá sí i subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu عليكم السلام sẹ́yìn òfin wọ́n ní pípé lóòótọ́ ni kó ní iye ọjọ́ kan pàtó téèyàn ṣe nínú sàárè kíjọgbìn dàrúkẹ́ àmọ́ tó dé ìbéèrè yẹn ò yé nítorí báwọn kan ti lo àìmọye ọdún nìsín nínú sàárè ẹni tó bá kú gbẹ̀yìn nínú àwọn èèyàn lé ayé nítorí pé ń dá nínú àti súnà ni pé ìgbéǹda ó dé báwọn kan láyé sọ pé. àwọn èèyàn abó tí wọ́n yé èèyàn abó jù nínú àwọn èèyàn méjì ni wọn. àkọ́kọ́ nínú wọn àwọn náà làwọn ẹni tí wọ́n máa ń kọ́ mọ́sálásí lórí sàárè nínú àwọn èèyàn tó dé èèyàn abó jù nù. rẹ̀ eléyìí ọba yẹn nítorí pé tẹ bá lórí sàárè ntí ó súnmọ́ ni pé èèyàn ti dọ̀sẹ̀ bọ̀ ìdínú tí islam fi sọ pé ẹ má sìnkú sínú mọ́sálásí kìí ṣe pé islam ọ̀sẹ̀ kókò yín ó dẹni ìkẹ́ àmọ́ islam fẹ́ dínà kẹ́ẹ̀dọ̀sẹ́ bọ́ ẹ̀yin lè mọ sábàbí tó mú yín sin òkú sínú mọ́sálásí pé bọ́yá kò sílẹ̀ ilẹ̀ tó wà wọn àlówó tá a lè fi rà á láti sin sínú mọ́sálásí. bàbá yìí lọ́kọ́ mọ́sálásí yìí à ń sìn ìran kan gbẹtọ́ bá wà nù mọ́sálásí ọlọ́run lè wo ti mọ́sálásí máa la kó sí lẹ́nu ìkẹ́. à ń sì ń fẹ́ pété aláṣẹ sínú mọ́sálásí atẹ́gùn àlàáfíà yóò máa fẹ́ sí i lérò tiwa nígbà tá a máa ń kankan. tọ́ gbogbo eléyìí bóyá tẹ́yìn ronú tẹ̀sí sìn kú sínú mọ́sálásí ẹ̀yin bá kú ẹ̀yin lọ àwọn ọmọ òde àrọ́mọdọ́mọ òde àwọn bẹ̀rẹ̀ sọ pé á ah, àwọn bàbá wa àwọn bàbá ńlá wa wọn sàdédé fi àwọn wọ̀nyí sínú mọ́sálásí kí ìbá ti fún wọn jẹ́ wàlíì ọlọ́ọ̀la àwọn abẹ́rẹ́ sí ni bọ wọn wọn bẹ̀rẹ̀ sí ni sìn wọn wọn bẹ̀rẹ̀ sí sìn wọn tí ó sì di pé ẹbọ wa dé dáadáa ìdí inú tẹ́sí Islam sọ pé ẹ gbọ́dọ̀ sìnkú sínú mọ́sálásí bá àjàgbọ́n ẹ̀yìn bá àjàgbọ́n wájú kò bá àjẹgbẹ́ dandan ni ká wú òkú yàn dandan tó bá sì jẹ́ pé mm, sàárè ló ti kọ́kọ́ wà làwọn akọ mọ́sálásí lé lórí dandan ni ká wú mọ́sálásí yàn gbogbo bó tilẹ̀ wù tóbi tó òfin ọlọ́run ẹ sì rí i pé níbòmíì wọ́n ń sìnkú sínú mọ́sálásí dì sùn ibòmíì wọn ò sún sínú mọ́sálásí wọ́n wá sọ àgbàlá sí ara ògiri mọ́sálásí lágbọ̀n wájú ògiri yẹn ọ̀sọ̀ ti mẹ́sàlásì wọ́n á máa gbálẹ̀ kankan wọ ibẹ̀ gbogbo àwọn tó bá ti kú náà lè máàmù lè máàmù mẹ́sàlásì wọn ìgbà wọn sì wọn sí bàbá làdáni bàbá lè máàmù bàbá làdáni bàbá lè máàmù àwọn eléyìí náà ọ̀daràn ni wọn ọ̀daràn ni wọn sàárè ni wọn ń sìn o sàárè ni wọn ń sìn o àwọn sàárè yẹn ni wọn ń sìn o torí pé kò nítumọ̀ míì ti sàárè lẹ́sìn o tẹ́lẹ̀ yìí àwọn ẹni àkọ́kọ́ nù. nínú àwọn tó èèyàn abójú ẹlẹ́kejì ànábì láwọn ẹni tí gbèndé alùkìyàmù ó dé bá láyé láàyè tòótúmọ̀ sí pé ó dé bá wọn láàyè sọ̀rọ̀ pé ó ní ọdún kan tó wà sí ń sáré a sì ti mọ̀ pé màlẹ́kà tó ń pè ní Israfil yọ fún fèrè tó bá fún tẹ́lẹ̀ àkọ́kọ́ gbogbo ilé ayọ́ dàrú tó tọ́ba san tẹ́lẹ̀ kẹta gbogbo owó tún dìde ṣe ilé ìjẹun tó ṣe jẹ. aleykum salaam. irú tí mo ń yẹ àlẹ́ ìtàlẹ́ tó wà ní ádámù ní. madina bẹ́ẹ̀ la béèrè sàárẹ̀ muhammed sallallahu alayhi wa sallam kò sí nù mẹ́tíláṣí kò sì fi jọ́kàn wà nù mẹ́tíláṣí. nítorí sẹ́lẹ̀ ni pé anabi sallallahu alaihi wasallam ní àwa anabi Ọlọ́run ibi tá a bá kú sí ni wọn gbọ́dọ̀ sin wá sí anabi kú sílé Aisha ilé Aisha ìtìtì mẹsàlásì ilé Aisha tó kú sí náà wọn ṣiṣẹ ìyẹn ní pété anabi bá kú síbi kẹsì pé lùdó kú sí sa àyè ibi tó bá kú sí tó bá kọ́ nà lànà bí ń lọ ló kú sí ibẹ̀ ni wọ́n sì sí ọ̀gbọ́dọ̀ táyọ̀ bẹ̀ inú ilé Aisha ló kú sí ibẹ̀ náà wọ́n sì sí dọ́là ibi tí wọ́n sì sin ànábì sí orúkọ rẹ̀ ní kíni ilé Aisha hmm. ẹni tó wá fa mẹ́sálásí tó fà kárí ilé Aisha òun ni ó dáhùn ilé yìí àmọ́ òun sin anabi sí mọ́sálásí ńjọ kan kò sì sínú mọ́sálásí ti sìn níbo lọ́wọ́ ilé ayé tó bó ti ṣe jẹ́ nu torí di eléyìí báyìí iná ìlà ti ń sọ fáwọn amadíyà tó ń sọ pé àwọn lọ́gà kan anabi kan ló náà pé mírízà gulam alkọ́dìyà ni fanabi ló náà asọ̀kú tó bá jẹ́ fanabi bá ní òpùrọ̀ ara yín àtọ̀gá àtọmọ ọ̀dọ̀ tó bá pàdé mi bá ní ilé ìgbẹ́ wọn sùn sí torí ilé ìgbẹ́ ló kú sí ànábì sọ pé bí dáná bí kú sí ńkọ́ ni wọn sùn sí ànábì tó wọn sùn sí ilé pa ànábì rẹ̀ sílé ìgbẹ́ nǹkan so àwọn òní kàtàn ka wọn gbójú sọ torí ẹ̀ a máa rí àwọn èèyàn látàrí ìfẹ́ ẹnu ẹlòmíì ti gbé sáré kanú mọ́tíláṣí ní ìsìnkú tó ń bá kú ibẹ̀ wọ́n sùn sí bẹ́ẹ̀ kọ́dọ̀ wà láwọn ọ̀lẹ́ lárúbáwá nù àwọn ọmọ tó lọ kẹ́kọ̀ọ́ ní misra ní ìsìn yóò máa sọ fún yín pé after wọ́n ti bẹ́ẹ̀ káírò káírò wọ́n ti bẹ́ẹ̀ náà á sọ pé ṣé alukurani nù àbí mo rò pé yé wa ẹ̀hẹ́n ọwọ́ kọ́kàn ti lọ sí chaadi wọ́n sì ń sọ lárúbáwá ń chaadi wọ́n á pe àwọn ń ṣe bẹ́ẹ̀ ń chaadi á ní kíni wọ́n ṣe bẹ́ẹ̀ náà nàìjíríà so ọ̀tà pẹ̀sìn ọlọ́run kakòdà gbà lẹ́nu ìdílé ìjẹ̀rù ìdíjà ìsìn kò sún mẹ́tíláṣí o àgbàlá mẹ́tíláṣí ńkọ́ ẹ̀rí ẹlòmíín ní sùn ó sì ń sàgbàlá mẹ́tíláṣí òun náà kò dá because ìgbàgbọ́ tí wọ́n ní pé tí máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtẹ́gùn kẹ́kàn èèyàn oníṣiṣẹ́ ọ̀daràn kọ́lá tẹ́gùn kẹ̀ náà lẹ ti gbọ́ ti ń ṣẹlẹ̀ nù sàárè o ẹ lọ sí sórí tẹ́ bí ẹ bá sì wọ̀ ẹ sí sí ibi tẹ́ bá sí sí àmọ́ ẹ má sí sí gbogbo àyíká mọ́sálásí ẹ má jẹ́ kẹ́ bọ́ bẹ̀rẹ̀ kò sí tá a fẹ́ fi ṣe ẹlòmíì tí ní ìsìn ọkọ̀ mọ́sálásí tí wọ́n á tó bá kú yọ àìkú ń sìn sí ọ̀kan ìwádìí mọ́sálásí nígbà wọn ti ń pọ̀ dá kó ń sìn yàn sínú mọ́sálásí wọn á ti sún ọ̀kan déédéé ibi tí lè má mú wa ẹ dákun kí ni tùmí lé irọ́ lásán gbígbé ẹ ebi má tó ń kọjá láàrin ibi tó ń wà àti ibi tí mọ́sálásí ọ wà gbogbo ẹ mọ̀dàn o tọ́ba wí ẹjọ́ ọjọ́ pọ̀ sọ́sápò ara rẹ̀ ẹ̀yẹn ti síbòmí ẹni tọ́ba lẹ́tọ̀ọ́ sí kẹ̀ yóò rí kẹ̀ wọn bá ti sí ibi tí èsè ibi táwọn mùsùlùmí wà tọ́ba lẹ́tọ̀ọ́ sí kẹ̀ yóò rí kẹ̀ kọ́ bá àmọ́ ní sáré èèyàn púpọ̀ kú ní ìsìn tí ò ní sáré. tọba bá lẹ́tọ̀ọ́ sí kẹ̀yọ́ máa rí kẹ̀ torí pé a sọnù lọ́dọ̀ ọlọ́ ọlọ́mọ ibi tí kálukú wà lẹ́yìn gbàtà kù náà àlè kún sẹ́. ní ayé bá ti bí bí wọ́n ń bí gbogbo nítorí Ànábì sallallahu alaihi wasallam bá sọ pé tọ́ ọba ṣe ní bí àdúrà Sayyidul Istighfar tó bá ṣe lọ́jọ́ kan láàárọ̀ tó sì kú kóòrùn tó wọ̀ ọlọ́run ní fi ọsìn náà tó bá ti ṣe lẹ́yìn ìgbà tó ń wọ̀ tó kú kó tó di pílẹ̀ mọ́ ọlọ́run ní fi ọsìn náà sọ gbogbo eléyìí túmọ̀ rẹ̀ ni pé lókun àtọ́ bá jẹ́ mùsùlùmí okùn wa tó bá jẹ́ mùsùlùmí tó ti káfíìrì bá wí kò ní jùmọ̀ tó bá jẹ́ mùsùlùmí tó sì ṣe nǹkan míì tó lè gbé ọwọ́ náà because tó bá ṣe tó lè gbé ọwọ́ náà àwọn àdéhùn yẹn túmọ̀ sí pé tó o bá parí iná ò ní ṣègbè sínú iná padà wà lìjánà tùmọ̀ rẹ̀ nítorí kí wọn máa lérò pé ńgbà mo ti wí kí n máa dáràn sùn máa parí fún depending on whether you like the student, you could be empowered to do it. èrò sí pé súnà kan súnà kan àti ọkọ sùn lẹ́yìn àsùbá ntí súnà sọ ni pé tó bá ti tán tó bá wù àti sọ pé tó bá wù ní pé ń bẹ láàrin ọdún ọmọ ẹni yẹn ní kò fẹ̀yìn lélẹ̀.

owó lè wá sùn lẹ́yìn àzùbá àbá yẹ pátì tì jáde kan bẹ ní ọ̀rọ̀ rẹ̀ náà àrí. wọ́n fi àyè àbí àga wà láti ilẹ̀ pé báyìí so ó jẹ́ pé èèyàn náà ti mọ̀ láti sáré pé àlùmọ́. dáadáa ọmọ náà ti mọ ara rẹ̀ láti nu sáré ọmọ àlùjẹ́ náà ti mọ ara rẹ̀ láti nu sáré. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọkàn rẹ̀ ò ní balẹ̀ ń jọ̀gbìn ní àlùkìyàmù sáwọn nẹ́bí ò ti mọ ara ọlọ́mọ àlùjẹ́ náà kan tó máa bẹ̀rẹ̀. àwọn nẹ́bí ọlọ́run ti mọ̀ pé àwọn wà àlùjẹ́ náà síbẹ̀síbẹ̀ jọ̀gbìn ní àlùkìyàmù wọ́n ti ní ẹ rárá o rárá o tẹ́ bá yọ ẹ̀ka ti sàrà lásán ni gbèsè jáka ń bẹ lọ́rùn yín ìjọ gbẹ̀ndẹ̀ àlùkìyà oúnjẹ là ànábì ní yọ ànábì sì mọ̀ pé owó ń náà sì lówó ó sì àwọn èèyàn owó oúnjẹ lọ oúnjẹ ló ní yọ láti máa sọ yìí pé ah, owó lọ dáa jù owó lọ ẹwọn ìkagbárí bọnú Ọlọ́run sọ ànábì sọ èèyàn rẹ lọ sọ́jà ni àmọ́ Ọlọ́run ànábì sọ á wí bó ṣe wá á sì lò torí pé sori sórí rẹ ìtú wọn pè lẹ́sìn gbó wọn ni a ṣe ni wọn máa béèrè oúnjẹ wọn ni a yọ mo ti yọ oúnjẹ Ọlọ́run gbà Islam ọ̀sọ́ pé tó bá gbé fún tó kó tó

bàbá sì múnú rẹ̀ kó náà fi yọ tiẹ̀ kó fi yọ tọ́mọ àtìyàwó rẹ̀ kò sí tọ́kàn yìí tọ́ba sì fi yọ òun náà ti yọ tiẹ̀ ọlọ́run gbà ọjà ìbò sì jẹ. ẹni tó jẹ àǹtí fún yàrá tí a lè bá yọ àkàyọ ah, ká fún eh. gbogbo ẹni tí ìbá ti sọnà yẹn lórí yín kẹ bọ kìí ṣe bàbá yín kìí ṣe ìyá yín kìí sọmọ yín kìí ṣe ìyàwó yín ẹ lè yọ zakato tuntun bàbá àti ìyá gan kìí ṣe pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa lójoojúmọ́ ká bọ́ wọn àfi tí wọn ní ní gbogbo ògbà wọn ní wọn ò ní. fún ìsẹni tá fún zaka àwọn tí wọn tó máa ń bùkátà wá fún wọn lówó ni wọn máa ń bùkátà kankan fún wọn ni kí wọn ti pé sàrà lọmọ àti fún bàbá àbíyá rẹ nà àmàǹtí wa àbúrò wa a lè fún wa ẹ̀gbọ́n bàbá wa àbúrò bàbá wa gbogbo ìyá wa àbúrò ìyá wa gbogbo àwọn eléyàá lè yọ fún kẹtùn ayọ kẹsì sọwọ́ sẹ́ni tó súnmọ́ yín nínú gbígbí ó tún ní ládàjù ẹ gbà ládàpọ̀ ẹ̀yọ zàká ẹ tún gbà ládàpọ̀ ẹ̀ sokùn ẹbí pọ̀ torí gbogbo ẹni jẹba ti dáadáa sí inú rẹ̀ ó dùn sọ ilé ìjẹba ẹnìkan béèrè ńjọ ni ó ní sẹ́yìn tó bá pé sùlẹ̀ yẹn bá nílé téèyàn lè fi yọ zàká tó ṣètò rárá o. oúnjẹ tá a lè yọ fún zakato sotiri ọjọ oúnjẹ wóró oúnjẹ tó ṣe fi múdù wọn ẹsẹ máa pé su kò ṣe fi múdù wọn àyàfi tí wọn bá wò pẹ̀lú kílò pé kílò mélòó lọ́wọ́n kìí ti sùn yọ ọjọ oúnjẹ tá a lè fi múdù wọn múdù wọn bí àgbàdo bí ẹgbà bí bí jéró bí Um, gbàdá sọ pé ẹni tí ọba fẹ́ kọ máa gbé wá sọ́dọ̀ alákòjò kó gbé zakato fitiri rẹ̀ wá síbí. àwọn bá pín fáwọn aláìní àwọn gbàjọ ti yọ ẹ ti pẹ́ ìdá ẹ wa ọdún fi falẹ̀ àfi sáwọn ẹni tí ń bùkátà rẹ àfi lẹ́yìn ìgbàdá parí sọ̀lá tìlẹ̀ yìí ẹ̀yin ti ọgbà ọ̀rọ̀ pé látàrí kìnnì kan ńgbà tó ti mọ̀ pé òní ti sọ́wọ́ báwọn èèyàn tó lọ rí èsì wọ́n wọ́n fún wọ́n wà láàrin ni ìgbà tó ti mọ̀ pé òní lè sẹ́fẹ̀ má gbà torí pé jẹ́jẹ́jẹ́jẹ́ lẹ́sẹ̀ jókòó tí lọ fà pé wọ́n fẹ́ so torí àwọn tó ń gbé ti balẹ̀ pé àwọn ti gbé sẹ́ni tí ọba gbé sẹ́ni tí ń ẹ̀hìn gbogbo ẹ̀ wa náà gbọ́dọ̀ mọ gbogbo ọ̀nà tá a gbà tá a fi rí pa pin kótó di pa lọ fẹ́ẹ́ yìí àwa ti wá lọ rí ẹnìkan wá gbé tiẹ̀ dé òun ló ṣe rẹ̀ torí kò kúkú bá wa ní dábàá kí mo gbé fún àwọn kó bá mi ìwọ ló kó bá rẹ̀ nà àlẹ́ ìkọ́sọ̀rọ̀. ẹni tí ò ní tí ò fi yọ zakato fẹtọ àkọ́kọ́ ẹ má máa lo orí ọ̀fẹ́ ètèdè mùsùlùmí àwọn mùsùlùmí sọ pé orí èdè àwọn kiri yóò nìyẹn ẹ̀hìn tí wọ́n ti ń bá àwọn èèyàn gbé ẹ máa èdè wọn ẹ máa èdè wọn ẹ láǹfààní yọ zakato fẹtọ nínú Yorùbá rẹ pé mùsùlùmí ni wọ. ẹni tí o máa láǹfààní àti yọ zakato sọtẹ torí kọlọ ń gbó láti rìn tí o sì yọ so gbèsè rẹ ń bẹ lọ́rùn gbogbo ìgbà tó bá rí yọ yọ ṣùgbọ́n ànábi sọ pé sadaqatun mina sadaqat sàrà lásán ni ọjẹ ó sì tún sẹlọ àmọ́ wà tó pé látàrí àìní ló fi lọ láàbẹ̀ à ń bẹ lọ́n kó wọn má lẹ́sẹ̀ lọ́rùn àmọ́ gbọ́dọ̀ sàn kọlọ́gbé ẹ̀sìn mọ̀ká tún yọ fọ́ ọmọ ayọ̀ fún yàwó ayọ̀ fún fún tó wá hà tó náà alaikum salaam. pé mùsùlùmí kan ní gbogbo wa ń kó fún àwọn ti sọ òsíntọ́ burú ni kí gbogbo mùsùlùmí ọmọ kó fún èèyàn kan gẹ́gẹ́ bó ti jẹ́ pé na aha mùsùlùmí nìkan ni a gbọ́dọ̀ fẹ́ni tí èsè mùsùlùmí òun ọba àgbà o wàá rí gùn sùn. Thank you alakula ha kìí ṣe gbọ́n ló kéékèèké nìkan kìí ṣe tún ṣe lẹ yorùbá nìkan láwọn nàìjíríà ìjẹnìrálì tó máa ń yọ zakato sọtò ẹni tó bá wù látiwájú mẹsì náà máa lọ kó fún báyà fẹ́ tẹ̀síìrì wọn báyà ìmáàmù wọn báyà kìnnìkan babaládàá nìyẹn. irú àwọn ẹni tí ń kó lọ sọ́dọ̀ wọn àlàǹfààní àdúgbèrè ṣé ẹ gbé lọ fún bàbá ni abẹ gbé lọ fún kó ti ṣàlàyé òun náà lẹ fún nù òdodo nìyẹn àwọn bàbá yẹn tó má ti jẹ wọn jẹ haramu so generally irú wọn náà. wọ́n wà ń pọ̀ ẹni tó yẹ kẹ́ ràn lọ́nà ni ẹ̀ ń torí pé lómi wa náà ní ìsìn ṣe lè má mú nítorí oṣù kan lẹ́ fún so sèbáàtì gbóúnjẹ yẹn fún tí wọ́n bá máa mẹ́sẹ̀ tọ́jú rẹ̀ náà ṣe kí ni ó lè jóúnjẹ tí wọ́n máa jẹ títí oṣù mẹ́fà lápèjúwe ẹ̀yin náà ti ràn lọ́wọ́ fún un ọlọ́run san ilẹ̀ sàn àmọ́tẹ́ bá là pé bàbá àwọn kẹ́kẹ́ bá ní pin fáwọn aláìní so irú bàbá yẹn ó béèrè sẹ́mi náà lè mú un bẹ̀. ẹ sì rí pé ẹni tó fi kalẹ̀ gan yọ sọ pé ah bàbá bẹ́ẹ̀ bá bùkátà gbogbo ẹ̀ gan ẹgbẹ́. sọlọ́kì ìgbà tí wọ́n bá ti rí nǹkan kan tó jọ náà ní fóònù wọn sùn. òun lọ́wọ́ kù sí lọ́wọ́ ni wọ́n á wò pé ah ìtàn gbé wáyé ti pọ̀ jù. ẹ lọ pé bàbá alágbájá fáwọn náà wà kó mẹ ẹ lọ gbé yìí fún bàbá alágbájá ẹ lọ gbé fún ìyá alágbájá sọ eléyìí láàrin tiẹ̀ náà àti dáadáa tó fẹ́ sèyìn. so àmọ́ sẹ́mánìkẹ́ gbé wá dúró ọ̀dọ̀ tí wá ń bì àtàwọn abòmíì náà àwọn fẹ́ gbà ká pín in torí pé ń bẹ nínú àwọn èèyàn tó ṣe é pé kó wọn wá ń ṣe aláìní ni sẹ́yìn bá gbé wá tá a bá fún un yóò jẹ́ ìrànlọ́wọ́ fún un láti tún tẹ̀síwájú mẹ́sìn ọlọ́run yóò jẹ́ láti tún láti mú ìyàwó rẹ̀ náà máa kan irin máa lápá pé àfi kẹ́ lọ mọ́sítì kẹ́ ẹ lọ́ máa ṣe sọ̀láàtì tí ọjà ìlọsíwájú fẹ̀sìn Islam ilé ìṣèlú pé tó wá lẹ́bàá lọ gbé sẹ́nikẹ́ni ó lè jẹ́ pẹ́ni jẹ́ lọ gbé fún gan kéésì lọ́n kan wo mùsùlùmí ni kéésì lọ́n ẹ̀ níta wá yọ ah, ẹ̀yin ò ṣe sọ láti ni ó ní à ń ti ń ṣe òun òjò òun ṣe sọ láti máa mo ní ó ní kò dé kan orúkú mo ló ti dé kẹrin ó ti dé kẹ kúnlẹ̀ bẹ́ẹ̀ ti kúnlẹ̀ ẹ ti dé sanu ní ẹ kúnlẹ̀. tó bẹ́ẹ̀ ni ó tún sì sọ pé mùsùlùmí lòun kì ní kan sàlámì kì ní kan ah Allahu akbar ṣe lè túmọ̀ sí pé eh, mùsùlùmí lágbè fún ó sì súnmọ́ kí wọ́n máa ń bẹ ẹni tó lọ gbé fún pé kì í ṣe mùsùlùmí ó kọ lásán ni ẹ̀hẹ́n kí zakari ó lè bá a gbà kí zakari ó lè bá a gbà tó bá gbé lọ fáwọn tí wọ́n wò pé mùsùlùmí ńlá gbájá ó sì mójú tẹ́sìn ọlọ́run ó rí i pé yàtọ̀ sí pé ọyọ zakari tètè ó tún ti ṣèrànlọ́wọ́ bí islam ó tún ṣe ṣe kínni bí ó tún ṣe lọ́wájú tó ń dàgbà lérò ni subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu